ọba tí ó ṣe é nírọ̀rùn fún wa láti wà láàyè tá a wà yìí ẹ̀yà alálùbáríkà yìí àyè àpọ́nlé yìí àyè yìí abẹ́lúwẹ̀ dẹ́dà kúlùwà kó jẹ́ ká pẹ́ lẹ́ni tí yóò ṣe dáadáa láyè tá a wà yìí a sì tọrọ fún gbogbo àwọn tó ṣe sábà bí ààyè láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé kúlù awakọ̀ asánwọ́n lẹ́sàn eléyìí náà ni wọ́n jẹ́ ìbásọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ alhamdulillah ní mọ́sálásí tí a kọ́ sí ibi òkè èyí tí a tọ́mọ̀ láti máa pè ní masjidu hamza insha'allahu ta'ala. ta'ala lábẹ́ umbrella مهدي ibn جزري أو markaz ibn جزري الإسلامي islami abulwadada kó bá sí masáàsì náà ní masáàsì alálùbáríkà masáàsì tí wọ́n ti mọ gbogbo Qur'an àti sunna anábìrẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó tún mọ gbogbo rẹ̀ gan tí ó sì máa tan ìmọ́lẹ̀ ẹ̀sìn káàkiri gbogbo àgbáláyé látòrí àwọn táwa aládùúgbò yìí títí tí ó fi káàkiri ìlú wa táwa yìí títí ó fi káàkiri gbogbo àgbáláyé ọmọ zálìkà alálọ́ọ̀hì bí azizi ìyẹn ò lè fúlùwà wa subhanahu wa ta'ala láti ṣe. Ah, alhamdulillah wípé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tá a fẹ́ fi bẹ̀rẹ̀ lórí kùránì náà ni pàtó gbogbo jẹ́ pé ààyè yìí kùránì náà la fi sọrí kùránì la fi sọrí olódẹ́dà wa gbà fún ọ yìí pé nta kọ̀ọ̀kọ́ fi ṣíde mẹ́ náà pé yẹn ó sọ̀rọ̀ ọlọ́run ọba nínú mọ́ṣáláṣí yìí ọ̀rọ̀ kùránì ló kọ́kọ́ ń jáde ń àwọn abẹ́ ọlọ́run ìtafisa wa Qur'an ní ayé yìí àtàgbègbè rẹ̀ kọlọ́mọjú ṣẹlẹ̀ sí wa àti Qur'an àti sunna àtàgbóyà àwọn sábì ẹni rí oníkúlù ẹ̀dẹ́dẹ́ àkójọmọ́ ìjọba nínú mọ́ṣáláṣí tá a wà yìí. eléyìí náà ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú oṣù Ramadan oṣù Ramadan fourteen forty six lẹ́yìn ìjírà anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam láti lu makka lọ sí lu madina ah, nígbà tó yẹ pé àfìgbà kan mọ́mọ́ ṣe tafsir gẹ́gẹ́ bí wọ́n sọ fáwọn ọmọ pé ẹ̀kọ́ tafsir ẹ̀kọ́ tó gbọ́dọ̀ máa lọ lóòrèkóòrè ni ẹ̀kọ́ Qur'an máa kà pa Qur'an ká máa ka Qur'an ká máa ká máa kẹ́kọ̀ọ́ Quran ẹ̀kọ́ tó gbọ́dọ̀ máa lọ ni kò gbọ́dọ̀ jẹ́ once in a year business pé tàwa tí mo Ramadan yìí kùtù lọ́dún tó mọ ara o inshallah ta'ala àyè tá a wà yìí àyè tẹ́kọ̀ọ́ Quran yóò ti máa lọ dáadáa ni ó sọ fáwọn ọmọ pé tó wù mí ni kò yẹ pé ojúmọ́ kan aṣàṣe tẹ̀sí kódà kó wọ́n sì kó wọ́n jọ àyà kan àyà méjì lọ inshallah ojoojúmọ́ because the more bí wọ́n ṣe ń gbàgbọ́ yìí Quran sí i. ni yóò máa gbàgbọ́ yẹ sin wa yìí islam ni yóò máa gbọ́ quran wallahi ìwé alálùbáríkà ni ìwé ńlá pẹ̀lú ní bùkátà sí kásùmọ̀ dáadáa ṣé wọ́n sọ pé ilé quran so tó bá ń gbàgbé kọjá ó yẹ kí quran yẹn kó jìnà dáadáa ní kíkà ní gbígbọ́ yìí pé gbogbo ẹni tó bá ń yóò lè sọ yìí pé kùránì gbogbo yìí àbúlọ̀ ìdẹ́dà bá ṣe òwe kọlọ́ba àgbàbẹ́ fún wa. a mọ̀ bẹ̀rẹ̀ láti àyà dàbí wọ́dà yìí tó jẹ́ dàbí ìjọba ọ̀rọ̀ sọ kẹrọ náà ni. àyà ẹlẹ́ karùndínláàádọ́rin sixty 65 nínú suratu al-Ma'ida lọ́ni a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلنهم جنات النعيم olùwàwá ní wàlá àná àhàlálẹ́kìtàbì olùwàwá ní tó bá ṣe wípé àwọn tá a fún ní tíra nínú àwọn yahudi àtàwọn nasara àmàlù tó bá ṣe kọ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ bó ṣe yẹ ká gbà á gbọ́. tí gbàgbọ́ yẹn tó lọ sàn tí ìṣe ìgbàgbọ́ ẹlẹ́bẹ̀rí ẹsẹ̀lẹ̀ ìgbàgbọ́ jákujàku ọ̀tàkọ́ ò tọ́sí ń páyọ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba lakafaru na anuhum sayyiatihim olùwàwá sọ yìí pé tó bá ṣe pé wọ́n ṣe bẹ́ẹ̀ ni lakafaru na anuhum sayyiatihim àbá. ha àwọn àṣìṣe wọn tó kù àbá ha kò fún wa a jẹ́ pé látara ìtúlùwà wa jalla subhanahu wa ta'ala tó fi máa ń ha àṣìṣe kúrò fọ́mọnìyàn òun náà ni kéèyàn ní ìgbàgbọ́ tó yẹ kóró àti páyà tó dá sólú ẹ̀dẹ́dà jalla subhanahu wa ta'ala a tẹ́yẹ bá ti nígbàgbọ́ tó da sólúwa wa jalla subhanahu wa ta'ala tíyẹn sì yàgò fún gbogbo ìran ẹbọ àti ìran kófòrò gbogbo àwọn kùdìẹ̀kudẹ tó kù Olúwa wa jalla subhanahu wa ta'ala sì máa hákò fún yàn àfonítẹ́fsìrì ولو أن أهل الكتاب أي اليهود والنصارى wọ́n tó bá ṣe pé àwọn yahudi àtàwọn nasara amanu bí muhammadin tó bá ṣe pé gba ànábì wa muhammadu gbọ́ ni sallallahu alayhi wa sallama wattaqaw li kufra tó sì ń bẹ̀rù kámájì sọ́fin kufru lakafaruna anuhum sayyi'atihim àbá àwọn ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣe àbá ha kó fún wọn àbá sì kàfàrà ẹ̀ṣẹ̀ wọn fún wọn. ولأدخلناهم جنات النعيم ولأدخلناهم جنات النعيم àbáfi wọ àlìjánà onidere a jẹ́ pé àwọn yahudi yẹn àtàwọn nasọ́rọ́ wọn ò ní wọ àlìjánà wọn ò àìmọ̀kan kèfèrí sí ànábìwá muhammadu sallallahu alayhi wa sallama kò sí gbogbo ohun tó bá yàn ṣe nínú sẹ́ẹ̀rẹ́ tó bá ń bẹ láyé tí ò bá ti gbà fún ànábìwá muhammad sallallahu alayhi wa sallama fanáàrù matuwahu iná ni wọ̀ ànábì sallallahu alayhi wa ó ní la yasma'u bi min al-yahudi aw la yasma'u bi yahudiyyun wala nasraniyyun ó ní yẹ̀wúdí kan ò ní gbọ́n pa mi pé mo wáyé nàṣọ́rà kan náà ò sì ní gbọ́n pa mi pé mo wáyé tí ò wá gbà mí gbọ́ illa adkhalahu Allahu náà yóò wọ iná a gbọ́dọ̀ sọ pé a kan àwọn òjíṣẹ́ gbọ́ àṣà ìgbàgbọ́ sáwọn apá kan. amara rosso olu bi ma n zila ile ihe mi rọ bi ihe olimu ominu kwụlun amara bi nlaahịwamala ịkati ihe ịwakwuto bi ihe waro rosso olu lanu fara ịkụbari na ahadi mi rosso olu tolu awa so n'ihe bi agbodo sokunya laari awọn anabi olom pé nùmínú bíi báàdín wà nàkùrù bíi báàdín pé àwọn kan gbàgbọ́ àgbà ìtọ́rọ mùsùlùmí fi dá lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run ọba làwọn mùsùlùmí gbàgbọ́ tó bá dálé kìyàmọ̀ tó abrahamu ẹ̀dìde àádìde ẹ̀yìn tẹ́ ẹ gba mose ẹ̀dìde sókè àtúndìde ẹ̀yìn tẹ́ èyí tẹ́ gba muhammadu gbọ́ àwa mùsùlùmí nìkan la dìde àwa mùsùlùmí nìkan dìde àwọn tó bá sì gba àwọn ànábì yẹn gbọ́ lásìkò tiwọn nìkan náà dìde ẹ bá jẹ́ christian ó jẹ́ jù tí ó fi gba ànábì muhammadu sallallahu alayhi wa sallam tí ó fi gbàgbọ́ tábà ní káwọn ọmọ lẹ́yìn ànábì isa dìde wallahi tó wá dìde kò ní lè dìde kò lè dìde. sọ́wọ́láwọ́ anna alálẹ́kìtàbí àmànú àtàkọ́ lakafaruna anuhum sayyiatihim wàhálà adakhalnahum jannatin na'im mùsùlùmí ò gbọ́dọ̀ síye méjì pé àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ ọmọ náà ni wọ́n àyè gbọ́dọ̀ síye méjì ẹ̀ ìrànlẹ́dínà kafaru min alil kitabi wal mushrikina fi nari jahannama خالدين فيها أولئك هم شور بريئة àwọn burúkú lẹ́dà àwọn ọ̀sẹ̀bọ àwọn yehudi àwọn nasọ́rọ́ tí wọ́n bá ti gba aláhù gbọ́ tí wọ́n gba muhammadu gbọ́ ọmọ náà ni wọ́n kọlọmọsálọmọ náà ó ní wọ́lọ́ anáhùn akọ́mú tàwọ̀rọ̀ tàwọn ìjìyà máa ń zìlá ilẹ̀ ìhìnmí rọ̀bìhìm لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون وكثير منهم ساء ما يعملون فلان ولو أنهم أقاموا التوراة والإنجيل أنتم بسكوا عن يهودين àtàwọn nasọ́rọ̀ yẹn aqamu tawrata wal injil bil amali bima fihima wa minhu al imanu bin nabi tó bá ṣe pa àwọn yẹ̀wúdí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú tó ń bẹ nínú àtàwọ̀rọ̀ tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún ànábì Musa ní lódodo àti al-Injil tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fún ànábì Isa alayhi as-salatu was-salam al-Injil tọ́lọ́wọ́ sọ kalẹ̀ fún ànábì Isa là ń sọ kìí ṣe kìí ṣe gospel according to saint anything gospel according to Jesus là tó gbogbo àwọn gospel according to saint Matthew to saint Luke saint John gbogbo àwọn yẹn they are mostly fabricated reports ìgbà wá tí o ní isnad subhanallah sọlọmọ dàápọ̀ máa fà máa sọ pé ẹ̀sìn tí wá dínú isnad ni àdìs ànábì àwọn afá yẹ̀wò tó ní isnad ló wọlé tí o ní isnad ló wọlé àmọ́ èyí tó ní isnad gan tábà yẹ̀wò tábà ti pa àwọn òpùrọ̀ kan bẹ nínú isnad ó ti tán kó mi bọ́rọ̀ yẹn ṣe rí ó tó àgbà sígbó ṣùgbọ́n àwọn eléyìí àwọn kẹ́kẹ́ sọ pé àwọn sọ gospel ìjà àwọn sọ gíní wọ́n sì gbà bẹ́ẹ̀ sì gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wá sọ yé pé ìtọ́sọ̀kalẹ̀ fún ànábì Ìsá gangan fún ẹ̀ ọ̀rọ̀ ànábì Jésù gangan tó bá ṣe pé òun gangan ni wọ́n ń sọ náà fi ṣiṣẹ́ ṣe ọ̀rọ̀ wọn ò bá da oníwà máa ń zílà ìlé ìhìnmí rọ́bì àti gbogbo ohun tó lu ọ̀sọ̀kalẹ̀ fún wọn tó sọ kalẹ̀ lẹ́yìn àwọn ànábì yẹn lẹ́yìn ànábì Musa lẹ́yìn ànábì Isa kí lọ́lọ́ sọ kalẹ̀ lẹ́yìn ànábì Isa alukur'an tó bá sẹ́kọ́ gba alukur'an náà gbọ́ ni a olúwa wa sọ pé tó bá sẹ́kọ́ gba gbogbo ń tá a sọ kalẹ̀ fún wọn gbọ́ tó sì fi ṣiṣẹ́ bó ṣe kọ́ fi ṣiṣẹ́ afọ onítẹ̀fṣẹ̀rì ó ní wa mínúhu alìmọ́nù bí nàbí ó ní nínú tó fi ṣiṣẹ́ ń bẹ̀ náà ni pé wọ́n gbọ́dọ̀ gba nàbí muhammadu bọ̀ sallallahu alaihi tó bá ṣe pọ́n ṣe bẹ́ẹ̀ ni kí lè rí jẹ wọn ó nílà ákàlù mi fa òkè ihim wà mí tàti àròjù lihim ìtumọ̀ ní pé àrísìkì jíjẹ mímu níná nílò yóò rọrùn fún wọn pátápátá tùgbésí ayé wọn máa dá tòlúwa máa rọ̀ wọn lọ́rọ̀ ó mi fa òkè wọn máa jẹun tó bá sókè báyìí oúnjẹ náà máa rí wà mí ta ti àrùn ojú lè he tọ́ba wẹ̀sẹ̀ ọba wọwọ́ ọ̀sàlẹ̀ wọn báyìí oúnjẹ ni wọn níbi àyùsà àyùwàsí àléhìmù rìzìkọ̀ ọlọ́run fẹ́ àrízìkì yóò fẹ́ fún wọn wọ̀yọ̀ fídọ̀mì kúlì àwọn àrízìkì yẹn yóò àmọ́ ìyá bá wọn from all quarters olúwa wa subhanahu wa ta'ala a máa fi gbàgbọ́ tá a bá ní nínú òun a máa fi rọ̀ wá lọ́rọ̀ a máa fìgbàgbọ́ wa nínú ẹ̀ àwọn sí kí ni o àwọn sọ̀rọ̀ wa lọ́rọ̀ àbílùwà wa kó fún wa nígbàgbọ́ tó yòkèrè onílà ágàlù mi fáwọ́kẹ́ ihim wa mi táàtì àròjú lè him onímínú ohun ọmọtún kò tẹ́ sí i dá ó wà ń bẹ nínú wọn nínú àwọn yahudi yẹn nínú àwọn nasọ́rọ̀ yẹn nígbà tó gbọ́ ń pa mẹ́sẹ̀jì ànábìwá muhammad sallallahu alayhi wa sallam gbọ́, especially láàrin àwọn nasọ́rọ̀ táwa ní àwọn owó náà gbà fún ànábì jù nínú àwọn ẹlẹ́sìn mi àwọn christians mi wọ́n pọ̀ gan pàṣẹ sọ̀rọ̀ lọ́wọ́ báyìí báyìí àwọn christians kan gba islam lọ́wọ́ lórílẹ̀ ayé ṣùgbọ́n àwọn tó kàn wọ́n le jù síkà gba islam àwọn Yẹhudi ní ọ̀sọ́bọ̀n olùwàsí ti ròyìn wọn nílà anáhùn wàjẹ́ anínábòlùbàhùn kan síyà àti ká ó ní asẹ́bi láwọn Yẹhudi yẹn a sì jẹ́ kọ́ kan wọn kó le koko sódodo. So wọ́n wà kọ́ọ̀lù gòlòbùnà gòlòfún ọlọ́kàn àwọn ó ti yí ẹmọ́sẹ̀ wá àfi fún wa kò sí nítorí ó sọ mi ò ní gbà àwọn yẹ̀wúdí nìyẹn tí wọ́n ní bala ánàfọ́mọ́ lọ òwe kó fèrè ìhìn fakọ̀lì kó fèrè ìhìn fakọ̀lì lámà yòmínú. olúwa ní mo ti ìwà kèfèrí wọn tó ń bẹ lẹ́nu ẹ̀jẹ̀ wọn nínú ẹ̀mí wọn o ni mo fi sẹ́bi lé wọn lórí. fakọ̀rí lámọ́ yuminu àwọn tó máa gbàgbọ́ náà àwọn yẹ̀wúdí ó kéré jọjọ. ṣùgbọ́n wa látàjì dáná akọ̀rọ̀bà ọ̀hún lílẹ̀dínà àmọ̀nù àlẹ́dínà kọ́ọ̀lù ìnáná sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tó kàn wọ́n máa rọ̀ sáwọn mùsùlùmí jù tí wọ́n á ní kí wọ́n gba ìsìláàmù jù alẹ́dínà kọ́ọ̀lù iná náà sọ̀rọ̀ àwọn tán pèrè àwọn ní christians tán pèrè àwọn nínà sọ̀rọ̀ àwọn ní tendency yẹn jù ní bá lọ gba ọlọ́run ọba gbọ́ ni bá gba tán bá fi tó bẹ́nu tíra àwọn ṣiṣẹ́ la ákàlù mi ti àròjú ṣùgbọ́n o ń bẹ nínú wọn onímínúhùn ọmọ tó mọ́kò tẹ́ sí dá ó nínú wọn àwọn ìjọ tán sí wọn wọn sí wọn ni jàmá àtún mọ́kò tẹ́ sí dàtún táàmù lóbìhì wàhùn man amànàbí nàbí yìí jàmá àtún mọ́kò tẹ́ sí dá àwọn tán sí wọn tó wọn sí láàrin àwọn yahudi àtàwọn àwọn náà ni àwọn ìjọ tó wà nínú wọn tán rò pé àtàbà ah, muhammadu yìí agbọ́dọ̀ gbà mọ́ tọ́wọ́rà sọ torí tó dóní ni àwọn yẹ̀wúdí retí ànábì mi ànábì mi ò sì wá mọ́ lẹ́yìn ànábì wa muhammadu sallallahu alaihi wasallam àwọn kí sẹ́ni ọ̀sán méjèèjì sọ pé tó bá ti ń lọ wọ́n máa sẹ́ndì kọ̀ǹfọ́tà wa gbogbo tó ń wò láàyè sọ fún yín yóò sì kí ni yóò wá sàlàyé ẹ̀ fún yín. Anabiwa muhammadu n'i kọ̀ǹfọ́ntà yẹn àwọn tó bá nílò àkáyè nínú àwọn yahudi nínú àwọn nasọ́rọ́ wọn ó gbà fún ànábì wa muhammadu onímìnihum ummatumu kò tẹ́ sí dá ọ̀nà àwọn jàmọ́ oníwọ̀ntúnwọ̀nsì yẹn ka abdullahi bin salam wa sahabi ọ̀nà àwọn bíi abdullahi bin salam <laughs> àwọn ọmọ ńlá àwọn ọ̀h ah, ok wọ́n gba awẹ́ àbí. abájọ àrà àwọn eléyìí wọ́n ti rọ kalẹ̀ ń di wọn ẹgbẹ́ wọn ò gbà wọn lòdì wọn. oníkà <laughs> abdullahi bin salam gẹ́gẹ́ bí abdullahi bin salam àti àwọn èèyàn rẹ̀ ó ní wàá kẹsí rò mínú musa àmà yàmánú wàá kẹsí rò musa àmà yàmánú oríṣìíríṣìí pọ̀lọpọ̀ àwọn yẹ̀wúdì àtàwọn ọ̀nà sọ́rọ̀ yẹn iṣẹ́ ẹbí náà ń ṣe àwọn tó gbà pàṣẹ pé àwọn èèyàn gbà fàdọ́bì tó nà àwọn yẹ̀wúdì àtàwọn ọ̀nà sọ́rọ̀ pàápàá yọ̀rọ̀ àwọn ọ̀nà sọ́rọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tó kù ẹ̀ ní ibi ni wọ́n ẹni ibi ni wọ́n wọ́n ní kóńtùn khayra ummatin ukhrijat linnasi ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil oni walau amana alul kitabi lakana khayran lahum minhum almu'minuna wa aktharuhum alfasiqun minhum almu'minuna wa aktharuhum alfasiqun ọ̀gọ̀rọ̀ wọn náà wọn yehudi àtàwọn nasoro fusaku ni wọ́n Olúwa wa ló sọ bẹ́ẹ̀ bó sì ṣe rí nìyẹn fusaku ni wọ́n kula kushanu wọ́n mi lóhun umatun muqtasida wa kathirun minhum sa'a ma ya'malun wa kathirun minhum sa'a ma ya'malun olúwa wa ló sọ kùránì kalẹ̀ ó sì mọ àwọn ẹ̀dá ẹ̀ dáadáa jù wá lọ aláyàlámọ́nù kọ́lákọ̀ ọwọ́ làpẹ́ fún kọ́bí olúwa mọ̀ wá ọmọ àwọn yẹ̀wò ó dé àwọn nàṣọ́rọ̀ Allahu oróyìn àwọn yahudi wọn ni wala tajidannahum a'rasannasi ala hayatin wa minal ladina ashraku yawaddu ahaduhum law yu'ammaru alfa sanatin ó ní ẹnìkan kan wọn yóò máa tàmá pé ká fún ní one thousand years wọ́n ni wala tajidannahum a'rasannasi ala hayatin ala hayatin àwọn yahudi ni wọ́n láìka ayé wò fẹ́ kú ní Israeli parliament láàárọ̀ yìí ìjà ṣẹlẹ̀ nínú parliament <laughs> táwọn yòówù ní lura wọn lórí ọ̀rọ̀ Gaza kí ló dé ni pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn fẹ́ kọ́ ọmọ ìjà lọ ṣùgbọ́n àwọn kan ní aráyé mọ́jà wọn pé àwọn èèyàn wọn tó kù tán yẹn àwọn ọmọ Gaza mú sọ́dọ̀ pé ta ni ó kù wọn wájú ẹfẹ́ fẹ́ pa wọn ni ó fẹ́ kú ó fẹ́ kú ọlọ́run kú ṣàánú. lọ́wọ́ ya ayọ̀ aránṣú olùbálẹ̀gẹ̀ máa ń zílà ilẹ̀ kàmí rọ́bík wà ìlàm fàmà bàláwùtà ní sàlàtà wàlọ́wù yà símù kàmí nànàs iná lọ́hàlà yà hàdínú kọ́wù káfírí. ya ayọ̀ aránṣú olùwà ní pè o. balligh ma unzila ilayka min rabbik mú jíṣẹ́ mú dógóńgó ìtọ́lọ̀ọ̀bá rẹ̀ sọ̀kalẹ̀ fún ọ balligh ma unzila ilayka min rabbik ẹ wala taktumu minhu shay'an khawfan an tanala bi in, ṣọ́fìn kankan pamọ́ nínú tírà ọlọ́run ọba a má fi pamọ́ ẹ sọ kùránì fún wọn kò síbi tẹ́ẹ̀ kò sí ń jẹ́ pé nìkan láyé kí kà lọ Qur'an ló jẹ́ pé gbogbo tafsir Qur'an làwọn máa ń ṣe láti bẹ̀rẹ̀ dópin mùsùlùmí hátà tó fi dáàrin àwọn àwọn onísúfí àwọn náà ó ṣe tafsir Qur'an máa ṣe gbọ́ yé mọ láti bẹ̀rẹ̀ dópin kò sí pé nìkan la máa fi pamọ́ ń bẹ̀ á sọ jáde. àwọn ibìkan bẹ́ẹ̀ nù báìbù tẹ́ ẹ bá ti débẹ̀ àyàfi kẹ̀ yá skip ẹ̀ otherwise ẹ̀ dá wàhálà lẹ́nu church tí àwọn sons of Solomon sons of gini eh, Abu Zayd gbọ́ sons of Solomon alalala hawila wàlá kàlàbílà àwọn jagbajantis àwọn jagbajantis ń bẹ ń bẹ àwọn jagbajantis oríṣiríṣi ó ń bẹ ń bẹ tí ó mọ describe bóbìnrin ṣe rí kí ọ̀rọ̀ ọ̀fẹ́ láàrin ọkùnrin àti ọ̀rọ̀ aláṣẹ́wó jákèjá ọ̀rọ̀ aṣẹ́wó. ẹgbẹ́ tó bá débẹ̀ yẹn táwọn tẹ̀lé mọ́ sí tẹ̀síwì báìbù ni sanha báìbù gan ni. afẹ́ lè sọ pé kò sẹ́ni tó há book of John rí nínú Papa pásítọ̀ selective verses ló máa ń sọ selective selective selective class. Kùránì lè lé alhamdulillah àwùjọ mùsùlùmí áhà ó fẹ́ kó fẹ́ síbi tẹ́ fẹ́ dé nínú kàkà ní ìbàdàn tó ti ha koran kò síbi tẹ́ fẹ́ dé tẹ́ fẹ́ wọ̀ lọ nínú kàkà ní ìbàdàn yìí tó ti ha koran alukoran yẹn ó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun àwọn aláṣọ̀nà tìyẹn kalẹ̀ àwọn alámọ̀síkínú àwọn aláprotected láwọn preserve adúmọ̀sọ́ àlàyé ọ̀gẹ̀rẹ̀ hàt fáwọn yẹn online ah subhanallah àwọn afáà jókòó tì ní letter by letter wọ́n sọ tẹ́báàdì ìmọ̀ táwọn afọ oníkìrà á ti ṣe lórí Quran ẹ mọ̀ yìí pé áá afáà yóò try Ibn Jazari àyẹ̀mọ́ Mushatibi àbọ̀ amúradání ìmọ̀ tó ṣe gbá àwọn ọmọ yẹn ká tó fi protect every word of Quran wallahi ọ̀gbìn kaba it is never possible wallahi bójú tó sọ gbogbo kirahat mẹ́wàá yẹn it is never possible pé yóò sọnù kó lè sọnù ah abúlé di ti ní experience díẹ̀ kó lè sọnù àyàgbà tó lọ́wọ́ bá fẹ́ sọ pé òun fẹ́ jẹ́ òun fẹ́ jogun lẹ̀ ló pé mo fẹ́ jogun lẹ̀ lọ́wọ́ alábi sọ pé àsìkò kan bọ̀ tẹ́gbẹ́ láyà bùkọ̀ mílẹ̀ lùkọ̀rọ̀ á ní ilà rọ́sùmù kó tó kù sí tó ṣẹ́kù nǹkan àfi rọ́sùmù rẹ̀ àfi kíkọ́ kọ́lẹ̀ lásán rọ́ṣùmù e wọ́n sẹ́kù àdìsí yẹn ká mọ̀ yìí pé rọ́ṣùmù kùránì yẹn sì máa sẹ́kù wọ́n sì kọ́ kùránì yẹn sì wà ńbẹ̀ àwọn èèyàn kan ní ní ìnáyà sí máa Kati kùránì eh, ni Alihamdulilahi alami Alihamdulilahi alami Alihamdulilahi ló wọlé ahụ ya ti dide si. and a beginner student of kirahato irú irú nonsense wo nìyẹn kódà kò sínú kirahati sáàzà kò sí bẹ́ẹ̀ kò fi bì kankan wọlé. wọn rántí kó wá mú ti àbújá fáwọn àfihàn ṣe bí ọlọ́run sọ pé wàyí kó na lil malaika tusjudu wọ́n gba ìfọ́ lẹ́nu kò í ṣe fìdí ẹ̀ kò í tó wọlé gògòtẹ́ lọ kí mo fẹ́ fà mẹ́mẹ́ ní pé kò sí bẹ́ẹ̀ nìkan ṣe fẹ́ sọ̀rọ̀ kankan pa Qur'an tó wà lè sọ̀tọ̀ sọ̀rọ̀ ó gbèsè ẹ̀ hadisi gbẹ́ òbí sọ̀tọ̀ sọ̀rọ̀ lọ náà ìmùdí ìròmọ́ni ká sọ̀tọ̀ sọ̀rọ̀ nípa hadisi àwọn yẹn bù kó o bú wọn kó fún kó fún kó fún kó fún kó fún ó fẹ́ yà yàgò yà ó fẹ́ gẹ̀pa ní tó ṣe yẹn àwọn rúdúdù yẹn ni òkò ẹ̀sìpẹ̀tẹ̀ kó o ní ìgbà rọ́dù tó bá ìtẹ́ ẹ̀fẹ́ ti pé káwọn kan sọ̀rọ̀ pé káwọn yẹn lẹ́sọ̀ pé ah authority ti sọ̀rọ̀ authority ń bò kọ́lọ́mọ sí àwọn afá àwọn aláńlá kọ́lọ́mọ sí wọn lọ́nà tẹ́ afá ńlá wa kan afá ńlá kan tó bá sọ tí yóò dáńpẹ́ ẹ̀sìn yóò gbèsè kò sóńtàn kò sóńtàn Imam Malik ti sọ onímọ̀mí nà ìlà rọ́dà rúdà àlè kò sẹ́ni kankan nu wa àfi kó lágbára àti dárọ̀ padà sẹ́ni èèyàn àbí ká dárọ̀ tiẹ̀ náà padà sí lẹ́nu ó ní ìlà sọ́hìbà hadal kọ́bìrì afẹ́yìntàn bẹ́ẹ̀ nù sáré anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó nìkan ló ń sọ ní ó sọ̀rọ̀ táà ní táà ní yìí rẹ̀ wò anybody else ò ní sọ náà lè yiri ẹ̀ kò sóńtọ̀ àwọn afáwọn alálẹ̀ ìwà ìdánwò àti àfàwà ti jáde ẹnu ọ̀dọ́ ṣèmísè sọ̀rọ̀ àwọn ẹ̀fọn ẹlẹ́sì dùtúrù sharaf pàṣẹ respect ọdún ìràwọ̀ kan jáde dé òdòdó àwọn ẹ̀fọn ẹlẹ́sì kò sóńtọ̀ ẹ̀bùkà àwọn fan professor aláró àwọn kẹsẹ̀ gbèsè dáadáa <laughs> àwọn gbèsè dáadáa kò sóńtọ̀ kò sóńtọ̀ mo ní sọ̀tọ̀ kú sọ gbèsè wáyé ni má sọ man kana yuminu billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut tó wá gbọ́dọ̀ ń gbọ́ àtàlì kìyàmà sọ dáadáa ń pẹ́ ẹ̀sìn àbí kò dákẹ́ tó wá bí lè sọ sọ́kùn wọn gbẹ̀sẹ̀ ó gbèsì ilẹ̀ tó sùn ó gbèsì. mi ni alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin aa àwọn ilé ẹ̀kọ́ fúnpa. kánú wọn náà jẹ oúnjẹ sí lóní gbogbo àwọn ayakìlà làwọn tó gbé gbàtí um, habila pa gbàtí kábílà pa habila pé ṣebí ṣebí kábílà nìkan ló kù ayé báwọn tó sọ ayé pé kábílà yẹn ló bí ó bàbá bàbá bàbá wa ó ní bàbá wa báwọn so gbogbo àwa tá à ń bẹ láyé ó ní ọmọ aya assassin làwọn <laughs> ọmọ aya kìlà wọ́n kó fún wọ́n kó wúlò gbé ó bọ́ tàbí ẹ ẹ ẹ mákàtí ẹ wàá sọ kíkà ẹ kàtà ẹ wílẹ̀ ní gbà tó ń sọ ó fọ́tò ní o àgbo òde ló ti sọ tó ń ṣe kíkà lẹ́gbẹ́ ó ti sọ gbòmí tó ṣẹlẹ̀ gbà tó gba èsì tó bọ́ tanjọ́ tó ọ̀dà ẹ̀bá ìforíjì mi wọ́n sọ ìdánrin so ẹ̀ jẹ́ ẹ̀ẹ́n tó jẹ́ èèyàn kọ́kọ́ jẹ́ èèyàn ọkọ̀ lówó ọkọ̀ kẹyìn ọ̀rẹ́ ti pẹ́ o ṣùgbọ́n kì í yé tọ́mẹ́ntẹ̀ wallahi ìjọ tí bàbá yẹn tó bọ́ ta pé òun sì sọ ẹ̀foríjì mi kọ́lọ́ foríjì mi ìjọ náà lọ́kàn ní tó báyìí wallahi ìjọ tí ó tún rí sí mi nìyẹn ní ìsìn ọkẹ ti balẹ̀ nípa àwọn èèyàn ti ń pítẹ̀ ní ìsìn àwọn èèyàn kọ́lá àwọn alùsùn náà gẹ́gẹ́ tó ń fún lẹ́sìn ìwé sílẹ̀ àti ìsòtì ní yẹn ó ti kó jẹ sílẹ̀ sílẹ̀ sílẹ̀. gbogbo ọjọ́ tí ò tí ì kó jẹ tó ń la gidi yẹn ẹ̀mí yóò mọ gbóná yóò gbóná ni bí ẹ̀mí ìrùdírù mọ́tíkà sì mọ gbóná ni ọjọ́ tó náà bá tó kó tiẹ̀ jẹ gbẹ́mí rẹ̀ ó sì mọ gbóná nìyẹn. tẹ̀sí lọ́dún yìí ọ̀ràn kankan pé òun láwọn ọ̀rọ̀ tí ó sọ ń jẹ́lé títí fi ramadan one ramadan two ewu ní four kò tí ì lè sọ tó fẹ́ sọ ẹ̀rù ń bà á àwọn èèyàn ti sọ fún lẹ́gbẹ̀ẹ́ mojú ìrìtẹ́ bá sọ̀rọ̀ kó zọ́ àfún lè sí and the system of becoming free o lè sọ̀tọ́ kó sọ ń pẹ́ ẹ̀sìn kó lọ bẹ́ẹ̀ tó àfún lè sí kò sí kankan tá a bá ti atákì fásitì ẹ̀ ẹ̀ mọ́ bu ẹ̀ mọ́ sọ pé kìnnìkan ní ẹ̀ má atákì fásitì rẹ̀

bọ́lọ̀ sí bọ́ òjíṣẹ́ rẹ̀ wí ń bí sallallahu bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bá ń bá wọn wí pé ẹ̀sùn òdodo ẹ sọ̀rọ̀ tó yóò lọ wàkúlù kọ̀wù láǹṣẹ̀dídá tó tọ́ lu àwọn wá wọ́nà ó ní pé olúwa sọ fún muhammad sallallahu alayhi wa sallam pé o bá jíṣẹ́ yẹn pé fama balago tarisa lata à ó jíṣẹ́ ọlọ́run bá pé nìyẹn ó ni wallahu jíṣẹ́ yẹn tó bá ń jíṣẹ́ yẹn ó lọ tó bá ń jíṣẹ́ yẹn àwọn èèyàn ó mọ sọ̀sọ̀kúsọ̀ ń pa rẹ̀ ṣùgbọ́n wallahu yasimu kamina nas ọlọ́run ó là tọmọ yìn ọba lọ́rin nù ṣéwù ọlọ́wọ́yà sí wọ́n kárí lẹ́lẹ́s torípa àwọn ọba àwọn èèyàn máa ń sọ̀rọ̀ tí ò dá ń pa wọn <laughs> kámọ́ sọ àwọn gọ́vnọ̀ ẹ máa sọ̀rọ̀ tí ò dá ń pa wọn. sòsòdodo ọlọ́run ó dáàbò bò ọ́ ó ní inna Allaha la yahdil qawmal kafir dájúdájú olówó àwọn ò ní í ṣe ìmọ̀nà fáwọn kẹfìrí ẹ̀dá àwọn kẹfìrí ẹ̀dá tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run bá gbé tí wọn kọjá aláìmọye ìgbà wọn ò wá gbà á gbọ́ ní tí padà yé wọn náà nípa lọ́wọ́ ní fi wọ́n mọ̀nà kọ́lọ́ mọ́ sí wa lọ́rùn láìláì. alábíwá muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ìjíṣẹ́ yẹn pé ní hajjatu wada hajji ìdágbére alábi sallallahu alayhi wa sallam bá àwọn ok anábì wa kọjú fáwọn yẹn pé halibalagutu ṣé mo ti jíṣẹ́ yẹn pé àwọn mùsùlùmí sọ pé náà bẹ́ẹ̀ ni anábì béèrè bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta anábì wa náà sọ pé allahumma ishad allahumma ishad ọlọ́run jẹ́rìí o àwọn èèyàn ti rí i pé mo jíṣẹ́ yẹn pé wọ́lọ́ ọba náà jẹ́rìí pé mùsùlùmí ni mo jíṣẹ́ yẹn pé anábì wa muhammad jíṣẹ́ pé ọlọ́run náà sì confam pé jíṣẹ́ pé òní àlè yawma akmaltu lakum dinakum. وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا Olúwa ní lónìí akmantu lakum dinakum mo ti parí ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati mo ti parí ìdẹ̀ra mi lé yín lórí wa raditu lakum ní islam dina mo sì ti islam lẹ́sìn fún yín aya yẹn àràfátà ń sọ yẹn ló ti sọ̀kalẹ̀ àràfátà ń sọ yẹn ájì kátàlá bí ṣe ẹ náà láyà yẹn ti sọ̀kalẹ̀ ìjọ yẹn lọ́lọ́run sì testify ló tó testify pé anábì ṣe gíni anábì jíṣẹ́ pé sallallahu alaihi wasallam ara àdí nìyẹn tó fi yẹ pé kò sẹ́ni kankan tó lè mú nǹkan ọ̀nà ẹ̀sìn wáyé alimamu malik rahimahullah wọn ni mà níbi tádà àbídì àtàn ẹni tó bá fi lọ dá nǹkan lẹ̀ nínú ẹ̀sìn wáyé fàkọ̀dì záìmà anna muhammad khana risala in tó ń tọ̀ ń sọ ni pé ànábì ò jíṣẹ́ pé pé ah islamu bá sì wá dá o tí ìbá ṣe lé ẹ̀jẹ̀ fẹ́lẹ́ náà kún nítorí fi kún yẹn ó sọ fún ànábì pé òjíṣẹ́ rẹ̀ dáadáa ni kò sáàyè fẹ́ni kankan láti mú nǹkan wọn náà sin wa man ahdasa fi amrina hadha ma laysa minhu fawarat ẹ̀ ń bá dálẹ̀ nínú ẹ̀sìn wa yìí tí ì sara rẹ̀ á dá man amila amalan laysa alayhi amrun fahuwa radd tó bá lò dá nǹkan lẹ̀ ṣùgbọ́n òfin tẹ́nìkan dálẹ̀ ṣiṣẹ́ ṣe ẹ̀rí nǹkan bẹ̀ o dá nǹkan lẹ̀ o ọ̀tọ̀ ni kò dá nǹkan lẹ̀ ọ̀tọ̀ ni kò wá fi tẹ́nìkan dálẹ̀ fi ṣiṣẹ́ ṣe alábì tó dá ó sọ̀rọ̀ sí wọn náà pé man amila amalan laysa alayhi amrun fahuwa ẹ̀ ń bá ṣiṣẹ́ àìmọye ìdí ìranù àá ah, ah, obìnrin tó ń bẹ nísàlẹ̀ wa mẹ́wọ̀n tuesday tuesday thursday èrò máa ń pọ̀ bí tí ó mọ̀ ta pure water kan fún ọ ní five hundred naira pure pure water àlùjẹ́nà gbé wò lágbè náà àwọn yẹn sì gọ̀ mo kọ́kọ́ rò pé mọ́ ní àmì ẹ̀yìn kan tó wọlé àwọn èèyàn wá láti Bódìjà àwọn ìyá ọlọ́jà láti Bódìjà ń wá sọ́dọ̀ obìnrin o kọ́lá ṣàánú wa ìtọ́gbé kalẹ̀ yẹn bídíà ni kódà tó ẹgbẹ́ mọ́ bídíà ni àbá sọ kó tó sẹ́ pẹ́rẹ́ ṣìrìkìyà tó ń bẹnu ẹrù wọn ṣìrìkù ṣìrìkù oríṣiríṣi náà dì mẹ́rù ṣèrù bá pọ̀ kò kọ́ lọ́wọ́ bá ṣe tẹ́sí yẹn sọ́sọ́ déédéé Kùránì sọ́sọ́ déédéé súnà sọ́sọ́ déédéé táwọn sàbẹ̀ ẹ̀hẹ́ mọ́tàbá ẹ̀kọ́ rere wọ́n bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹ tí ń tẹ́sí yẹn tí ó tó tako Kùránì tako súnà ọlọ́run ò ní gbà á ìsìláàmù tàwa nìyẹn ẹ wá lè mọ ju méjì mẹ́ta lọ méjì mẹ́ta yín yẹn ṣé n tẹ́yìn ṣe correct ṣúṣe dédé kúrọ́ ṣe dédé ṣúnà ẹ̀yin lẹ ẹ̀yin lẹ ẹ̀yin lẹ ṣe dáadáa. Ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní al-jama'atu ma wafaqatil haqq wa in kunta wahdaka ó ní al ni tó bá ṣe dédé òdodo kò bá jẹ́wọ́ nìkan ní gbogbo abúlé yín àwọn aláì wọn sọ̀rọ̀ rárá pé abúlé yẹn ní fílíjì yẹn ẹ̀yìn yẹn kan láì lẹ́jọ́ nsọ náà gbogbo àwọn tó kù ni wọn ní jama yẹn gbogbo wọn tó kù yẹn ni wọn ni àbí fíríkọ bẹ́ẹ̀ ni ni oníyà ayọ̀ rọ́sọ́ọ̀lù balẹ̀gì máa ń zílà ilẹ̀ gàmí rọ̀bìk wà ìlàm taf alfama balọ́gù tari sálátà wàlọ́ọ̀hù yà síbò kàmínà náà iná lọ́ọ̀hàlà yà إن الله ya ha القوم الكافرين هو تفسير نقول ya رسول بلغ جميع ما أنزل إليك من ربك òjíṣẹ́ gbogbo ntọ́nà bá sọ kalẹ̀ fún ni kò múndé ti gbọ́ àwọn èèyàn wà látàkùtù nínú iṣẹ́ àkọ́fà àǹtànálùbẹ̀ mọ̀kúrò má fi nǹkan kan ń tó ń pé káàbùrú wọn bá tó o bá mú dé tí gbọ́ àwọn èèyàn gbogbo nítorí wọn bá sọ̀kalẹ̀ fún famaba alágbàdì sàlátà ó wá ní famaba sàlátà ó sì wá ní famaba sàlátì méjèèjì yẹn ló ti wá wọn ni àná kìtìmánà bá bè á ká kìtìmá kùlẹ̀ à torí pé tó o bá ti fi díẹ̀ pamọ́ bẹ̀ ẹlẹ́gbẹ́ pé tí gbogbo ẹ̀ náà pamọ́ ni àfàtó mìínú nàbì bá délé kìtàbí wàtàkùrú nàbì bá a èyàn lè gba díẹ̀ gbọ́nu tíra kò ní ògbà kan gbọ́ pé ẹ́ẹ́ gbogbo tó àdùkọ́ á nìyẹn ah mo gba ninety nine percent gba mo gbà gbọ́ one percent tó kù yẹn ó sọ̀rọ̀ ní kèfè ní ọlọ́ọ̀yì. ẹni tó bá ṣe kèfè sí àyà kan Quran ọ̀rọ̀ kan láti gbogbo tó bá ní Quran yẹn gbogbo ẹ̀rọ dodo àyà ọ̀rọ̀ kan péré ọ̀rọ̀ yìí nìkan ọ̀rọ̀ yìí ò dá òkè ah ọ̀rọ̀ yẹn di kèfè rí kọ́lọ́wọ́ sí àdìkèfè rí o ó gba gbogbo ẹ̀gbọ́n ni o àbúdà àtúmìnà bíi jẹ̀mí gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ gbọ́ ni. ọdún wallahu ya'simuka minan nas ay wallahu ya'simuka minan nas an yaqtuluka wa kana yuhrasu hatta nazalat faqala ya ayyuhan nasu insarifu faqad asamaniya Allah wọ́n ti ṣáájú kí àyà yẹn tó sọ̀kalẹ̀ àwọn sàbí máa ń fọ́ ànágbèlá lálẹ́ ni wọ́n máa ń gbafẹ́ wọ́n máa ń ṣe gáàt fún ànábì ẹni tó sọ ànábì láti táyà ìfi sọ̀kalẹ̀ àbú musa al-ashari ànábì jáde pé ya àbá musa ti sọ́rí máa lọ ilé ọlọ́run ti sọ àyà kalẹ̀ pé òun máa sọ mi látàlẹ́ ẹjọ́ náà lẹ́ni mo di ò ti sọ ànábì mà sallallahu alayhi wa alihi wa sallam àwọn ìgbà wa yẹ̀rọ wàhùn hàkì wọn tí nìyí wàlúbá yà kí fi dalail nubuwa wa ghairihi àni ummil mu'minin àdìsí yàwá mu'minin yàwá àṣà ọdọ̀ tálà àníhàjì iná lọ àláyà àjẹ̀lẹ̀ fọ́mọ̀ kàfẹ́rẹ́ káyà ń fi parí ibi tó parí sí yẹn wàlẹ̀ ilmu indala oníkun ya alàlẹ̀ kìtà bèèlà stom aláṣẹ ìní hátà tó kì í mú tàwọrọ tàwọn injil wàmà ó zìlà ilẹ̀ ikùn mi rọ̀ bí kùn وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين olùwàwání yá kúlì yá àlàlẹ̀ kìtàbì olùwà tó padà sórí àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ ó ní sọ pé ẹ̀yin yahudi àtẹ̀yin nasọ́rọ̀ lásìtòmọ́ aláṣẹ ìní ẹ̀ẹ̀sí lórí nǹkan kan hátà tó kí mu tàwọ̀rọ̀ tàwàlì injil àfìgbàtẹ̀ bá tó fi ṣiṣẹ́ ṣe in tó mẹ nínú àtàwọ̀rọ̀ tọ́lọ́n sọ̀kalẹ̀ fún ànábì musa wàlì injila àti tọ́lọ́n sọ̀kalẹ̀ fún ànábì isa pàṣẹ sàlàyé síwájú wà máa ń fi láyé lẹ́kùn mi rọ̀bìkún àtìgbàtẹ̀ bá tó fi ṣiṣẹ́ ṣe in tó lùwọ́ fún yín lẹ́yìn àtàwọ̀rọ̀ àti àlè injil wọ́n wà láyé zéèdà nà kẹsí rọmínú ma ń zira ilé ìkàmìrọ̀ bí ń tó wòyà náà wá kó fúrọ̀ Allahu Akbar olúwa ní ìtọ́mọ̀ bá sọ kalẹ̀ fún wọn muhammadu yẹn ti ṣàlù Qur'an ló mọ ni àwọn yahudi àtàwọn nọ̀sọ́rọ́ àwọn tọ́lọ́wọ́ bàbá fẹ́ fi nínú wọn ka Qur'an wọ́n mọ̀ nígbà akérò déṣu jẹ́ pé alábàá lọ́wọ́ wọn sọ́dẹ̀ kalẹ̀ fún kọ́ni ẹ̀ máa ń arásù yóò wà máa wá káàkiri Qur'an àwọn yẹn kan bẹ lórí Facebook bá yẹn kọ́mọ fi ẹrẹ́ rí ni Allah akbar fi rí ni tàwọn wá Quran tí ó sọ yàyàyàyà pé walau kana min indi ghairi Allahi lawajadu fihi ikhtilafan kathira tágbẹ́ tó sọ Quran kalẹ̀ kì í ṣe Allah ni ẹ bá rí ẹ̀rọ sọ́pọ̀ ń bẹ̀ wallahi kò sí ẹ̀rọ kan láì náà Quran àbẹ tí ò bá yé lóko ẹ̀rọ kan bá sí ní Quran. Olúwa wa tó wá ṣe Quran lé mọ̀ débi wípé ẹni tó sọ ọ́ kalẹ̀ fún kò mọ́ kọ kò mọ́ kà Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò mọ́ kà kò mọ́ kọ́.

inú Ramadan báyìí Jibril wíwá ọmọ bá níwá Muhammad sallallahu alaihi wasallam yóò tó wá tó Qur'an ká yóò tó ka Qur'an láti alif láàmì dalí kálíkì bá láàárọ̀ bá fi yóò tó tó ka fáànà bí fi dùn bá dé ọdún tó alábi máa kú sallallahu alaihi wasallam ẹ̀ẹ̀mejì alábi lọ́lọ́ Jibril ka Qur'an fáànà bí láti bẹ̀rẹ̀ dópin ẹ̀ẹ̀mejì ní Ramadan alábi dé pààyàn onísànà bùkúrúká fálà tàǹsà àwọn alájẹkù mọ rántí ẹ ò ní gbàgbé ẹ ò ní gbàgbé ẹ ànábì ò ní gbàgbé sallallahu alaihi wasallam sallallahu ó tún wá jẹ́ ìmọ̀ yìí pé olúwa tún wá sọ kùránì kalẹ̀ yẹn ó tún wá sọ kalẹ̀ lórí ahọ́n méje ìyẹn tó máa ń fọ àwọn kẹfẹ́ yẹn tó máa ń fọ ọgbẹ́ ah, ah, ahọ́n méje bò alábì ní alábì ka máàlìkì yawmiddin ó ka àwọn sàbí gbà suka yukhadi'una Allah walladina amanu wa ma yukhadi'una uska wa ma yakhda'una ó ka méjèèjì bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wọ́n gbà bẹ́ẹ̀ tó pèsè àwọn méjì ka Qur'an létí Umar radiyallahu ta'ala anhu Umar ta'ala ah, tan tan gbolobi kwan kan kan ya the same aya ya umar unzila hadha alqur'anu ala sab'ati arufi qur'ani wọ́n sọ kalẹ̀ lórí ni àwọn méje correct ti kà fún ẹnìyẹn sallallahu alaihi wasallam àti ti jókòó tì akiri yóò ẹ ẹ usman owó ló qur'ani jọ mo níjọ́ tí ìjọ́ tí wọ́n ń kó qur'ani jọ àwọn èyí mùsùlùmí ka qur'ani madina síbẹ̀ oye ni ìjọba ń kó kùránì jọ tí usman ń kó jọ ṣé wọn ka kùránì ní madina jọ náà ni ṣé wọn ò ka ò kírun jọ náà wà ní jọ náà kọ́ ni. ìtàwọn èèyàn ti mọ̀ náà ń kó jọ. bí ká sọ yí pé gbogbo musafu nàìjíríà wọn pàkẹlẹ ààrẹ wọn ò yẹ ká sí kiri kan ṣé níka inṣàlá tí a bá kó níbi bíi ta àkàtẹ́ nídìí yẹn tó mẹ́wàá láti kọ́kọ́ láti rí látòrí inṣàlá tá a bá kó àwọn tí yíṣu wọn jí rẹ dáadáa tá a bá kó wọn sílẹ̀ ní ìsìn látàárọ̀ dalẹ́ wọn láàkọ̀kọ̀ láti padà ìmọ̀ ní tíra yẹn alukur'ani kẹrẹ tọ́lọ̀ kó ṣàánú wa. onye wala ya zida nnake fere ominu homa ozila ineka mirobi ka togo ya na nwakufuro bụ si ja ikpe awon eyan kan ninu awon yahudi atawon nasoro kurani naka nafi mana awon eyan lo a professor kit moore the foremost professor of embryology nígbà tó ka surotu alak ikọ̀ bí sinrọ́ fi kan lẹ́dí kọ́lákọ̀ kọ́lákọ̀ lè insana mi na alak. ó ní ìgbà ní at that level of knowledge nígbà yẹn pé alak yẹn tàtàwọ̀ tó lọ sí embryology pé ó dàbí leech ni pé leech ni pé tí kò síbẹ̀ yẹn ṣe rí ó mọ nǹkan tó nígbà yẹn òye ò lè mọ̀ pé n tó ń bẹ nínú àkòlùkẹ́ ìyá nígbà tí àtọ̀ bá di kíní pé bí leech tó ti bọ̀ rí pé ó máa ní ìdí kí wọ́n fi ultrasound wọnú ìkẹ́tẹ̀ pé ó bí alákọ̀ọ́lọ́tọ̀ eléyìí o òun o òun o professor of biology lòun o eléyìí o pẹ̀lú tó mọ̀ o nígbà tí kò á ní ìsọ̀kalẹ̀ kò sẹ́ni tó lè sọ o àfi aláàyè àfi ìfẹ́tọ̀ nìkan òun gbà tó òun o wàlẹ́ ògbà ìsìlámù gbé ó ti kú rahimahullah kate moore àwọn tó ń ṣe anatomy lónìí gíní kan biology lónìí uh, universities wọn ò rọgbọ́n láti ọmọ ń tíra kìtì àwọn kẹtùmọ̀ yẹn tó wá sí débi pé tó bá tó inú ìwé yẹn tó ń kà yẹn ó tún fi àyà kùránì yẹn tún fi sí inú embryology yẹn bàbá olóyè mi rí ló tún kọ́ bẹ́ẹ̀ pé à ah, òun o òun ṣe sọ́ọ̀dì kan lórí kùránì nígbà tó pé àwọn ah, mùsùlùmí ni ẹ àwọn afáàmọ́ sọ pé ẹ jẹ́ mùsùlùmí mùsùlùmí ìmọ̀ wọn máa reflect nínú ayé tó mọ̀ mùsùlùmí nìyẹn àpẹẹrẹ kìtìmọ̀ nìyẹn àwọn oríṣiríṣi bámbámbámbá ẹ máa gbọ́ rẹ́fẹ́ fada tó ti lọ nínú rẹ́fẹ́ fada ọdún forty years yóò sì kàkọ́ yóò sì dẹ́ni ìmọ̀nà. tẹ bá wo fídíò báwọn èèyàn ṣe ń gba Islam shahadat ẹlẹ́mi ó sì ṣàárà yóò sì wọ́n sun ẹkún tó ní pé ah àfáyé orílẹ̀ èdè ara yìí ló yẹ káwa tí àwa tó ti fúnẹ́ẹ̀sì àwọn onítọ́lọ̀ ṣe fún wa kọ́lọ̀ kọ́lọ̀ kó ṣàlùwà ọmọ sọ ọ́ ní à ah, ẹ̀yin tí yóò bọ́ moses ẹ ẹ wo ìlọrin ṣe fún yín àwọn táwọn wá jọ yìí àwọn làwọn ọmọ bíi táwọn ti ń bọ̀ tó jẹ́ pé gbàmí tí wọ́n fi lè tẹ́sí jàhìríyà díẹ̀ wò tí wọ́n padà wá ní ọ̀nà ọmọ islam èyí ó gbádùn islam yẹn bí ẹni tí ò tẹ́sí jàhìríyà rẹ̀ ara tó sọ sáwọ́dí ní ìsinú àwọn sáwọ́dí ò mọ jàhìríyà lásìkò yìí so ojú wọn wá ràn mọ́ ẹgbẹ́ ìbò ah ọlọ́dún mo yí bóòdì ẹ wá rẹjú mọ́ disco kọlọ́ba àtúlù yẹn sí kọlọ́ba yẹ káwọn ọ̀tá kọlọ́ba yẹ ká lágbára lórí wọn. ó ya ṣe ìdá nà kẹfìrọ́ nínú húnmá òǹzìnà ilé kàmírọ́ bí ká tó gòyà náà wọn kó fúrọ́ wọ́n ní fàlà tá àṣà àlàní kọ́ omi ní káfíń la tá àṣà àlàní kọ́ omi ní káfíń tó bá bá kẹfìrí sọ̀rọ̀ kó gba Islam tí yóò bá gba Islam ó wọ́n ti torí ẹ̀ lọ jókòó wá kó a máa ronú pé àmọ̀dé wa bá sọ kó a gba islam à ọlọ́run ló máa fi yàn án mọ̀nà o mélòó mélòó tó ń bẹlẹ́gbẹ̀ẹ́ wa tó wù wá kà máa ṣe táwa náà ń ṣe tọ́lọ́run sì gbà fún wọn kí nákàlà táàdì man ahbaba tawala kí náà lọ́ha yáàdì man yasha olùwàwà ló sọ bẹ́ẹ̀ o ò lè fi ẹni tó o bá wù o ò lè fi mọ̀nà fún rẹ ọlọ́run ló máa fi yàn án mọ̀nà o ànábì gbìyànjú lórí abútọ́lìbì ọlọ́run fi mọ̀nà o ọlọ́run fi abútọ́lìbì mọ̀nà o ó di kúfù kọlọmọjẹ ká kú sórí kófòrò lórí islam nǹkan jà tọ́lé lórí o. àwọn onítẹ̀sẹ̀ wọn pe ya ara kìtà bí lásù aláṣẹ yìí nínú ẹ̀dì ẹ̀ sí lóde kankan ní ẹ̀sìn fún mùtà àdà bíbéhì lẹ́yìn tí ẹ sọ pé ẹ̀dì rọ̀ ma hátà tó kí mu tàwọ̀rọ̀ wọ́tà àgbàtẹ́ bá tó múlò tó ń bẹ́ẹ̀ nu àtàwọ̀rọ̀ àti ìǹjì àmà unzila ilaykum min rabbikum àti ìtọ́lọ́mbà sọ kalẹ̀ fún yín bí àǹtàmọ́lù bìmọ̀ fíìhì kíkẹ́ fi tó ń bẹ náà tíra yẹn ṣiṣẹ́ wà mínú huli ìmánu bì iná náà sì ní kíkẹ́ gbà mí gbọ́ wala yazidanna kaseeran minhum ma unzila ilayka min rabbika minal Qur'an pé Qur'an yìí yóò máa jẹ́ nǹkan àbànújẹ́ fọ́pọ̀lọpọ̀ àwọn Yahudi kan àtàwọn àwọn Nasara kan tuguyana wa kufra li kufrin bihi tó dúpọ̀ ṣe àìgbàgbọ́ sí yẹn wọ́n ní fala tahzan falatasa ẹ falatasa má bàánú jẹ́ alálẹ́kọ́mi ni kàfíìrì ra àwọn kẹfìrí tí wọ́n ti gbà fún ọ a ṣe dá wa yóò wá kẹ́nìkan gbà sílá wà láì kò sì ní gbà gbogbo nǹkan náà ti fà wá ra ẹ wà láì kò ní gbà ẹ yóò filẹ̀ náà ni o pé ìlànà yóò mìínú bìkà tí o bá ti gbọ́ ọ gbọ́ látàtàmù bìyì má bàánú jẹ́ lé lórí wọn wọn làwọn lọ jókòó àmọ́ ronú má bá má hàn rẹ̀ léèmà wọ́n hàn án léèmà ànábì lọ́lọ́ bá ń bá wí sallallahu alaihi wasallam ó sì ń bá gbogbo àwọn mùsùlùmí náà ó ń bá wa náà wí. ومن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون آية wà láyà táwọn aláìgbọ́n nǹkan yé kan tán máa ń lò tóró ááyà yìí àti tó mẹ́rin sórọ́tù bákàrà ìnàlẹ́dínà àmànú alẹ́dínà hádùn àná sọ́rọ́ wá sọ bí ìnà mọ́nà àmànà bí láyọ̀ yọ̀mìn áàkì tó sọ ọ́nà bákàrà nìyẹn olùwàwá nínú alẹ́dínà àmànú dájúdájú àwọn tán gba ọlọ́run ọba gbọ́ alẹ́dínà hádùn àtàwọn tán jẹ́ yẹ̀húdí wà sọ bí ìnà àtàwọn tó ń jẹ́ sọ́ọ̀bì ò àwọn sọ́ọ̀bì ò náà bí àwọn bọ̀nàbọ̀nà wọn nasọ́rọ̀ àtàwọn yẹ̀hó àtàwọn nasọ́rọ̀ mọ̀nà àmàna bílà gbogbo ẹni tó bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ wàlẹ́yà orin láàkiri àtijọ́ kẹ́yìn wà á rìn ìlàsọ́ọ́lì hàn tó wá ń ṣiṣẹ́ rí bí kó kó gbàwẹ̀ wọ́n ní fàlàkọ́ fún aléhìn ìbẹ̀rù òní máa sí fún wọn aláhùn yazanu òun sì ní máa banújẹ́ áyà yìí ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo mùsùlùmí tàbó jẹ́ yẹ̀húdí nípìlẹ̀ tàbó jẹ́ sọ́ọ̀bì ò nípìlẹ̀ tàbó jẹ́ nàṣọ́rọ́ nípìlẹ̀ anybody man amana billah tí yẹ̀húdí yẹn bá wá gba aláàgọ̀ nàṣọ́rọ́ yẹn wá gba aláàgọ̀ bọ̀nà bọ̀nà ìwà ó padà wá gbà á láàtúwẹ̀ ni pé tán padà wá tún gbàgbà Islam kàlẹ́ ọmọ ààkì tó sì gbàjọ́ gbé ní alikiyama náà gbọ́ wà á mìíràn sọ̀rọ̀ ẹ̀ sọ́dọ̀ ń ṣiṣẹ́ olóore tálàgbà Muhammadu ní ká máa ṣe falakọ́fù nàálẹ́ ìhìn ìbẹ̀rù ní máa sí fún wọn wàlà ọ̀hún yá zanú kò sì ní ìbànújẹ́ ìtumọ̀ ẹ̀kọ́ ni pé ayébíyẹ̀wò ìdínà tó bá ti gbàgbọ́ wọ́n ti gbọ́ lọ́wọ́ gbàgbọ́ àtàlùkìyàmà tó ti sílẹ̀ lóore ó ní wàá lùjánà tó bẹ̀ kọ́ yẹn torí pé á define kí ni ìgbàgbọ́ yẹn ọmọ define olúwa wa lélẹ̀ àyè tó pọ̀ nínú kwan ti sọ pé àwọn yahudi wọ́n wọ̀ náà àwọn yahoo nasọ́rọ̀ wọ̀ náà làkàrí káfọ̀rọ̀ lẹ́dí náà kọ́ọ̀lù iná lọ́wọ́ àfáàlì òfin aláṣà báwo sọ káfọ̀rọ̀ lẹ́dí náà kọ́ọ̀lù iná lọ́wọ́ àwọn mariam náà ló sọ pé isa mariam ọlọ́run kìfì yìí ni wá kùránì ò gbé takora wọn ètò nsọ n'ikpe sọ ní pé tí a bá rí inú wọn tó padà gba islam but origin rẹ̀ from christianity ni origin rẹ̀ from this place ni tó wá fi gba islam tó ti sẹ́yìn fala khawfun alayhim wala hum yahzanun ìtumọ̀ kan ni ìtumọ̀ kejì ni wípé iná lẹ́dínà amanu wà ẹni tó bá lásìkò tó ti yé ń tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó gbàdọ́ bí yẹn gbọ́ tó ṣe olóore lásìkò wọn fala khawfun alayhim fala hum yahzanun kí láfọ́ tẹ̀síìrì sọ. àwọn onítẹ̀síìrì ọ̀nà lẹ́dínà àmọ́nà lẹ́dínà háàdù wọ́n ní àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ wàlẹ́dínà háàdù humuli yahudu mubtada tọ́ba ní alẹ́dínà háàdù tó bẹ̀ náà ni pé àwọn tó jẹ́ yahudu sínú inú èdè lárúbáwá yẹn mọ̀ jẹ́ mubtada iná lẹ́dínà háádú àwọn iná yẹn alẹ́dínà ismu iná ni àbí amanu mọ̀ jẹ́ kọ́bárò àbí wáyé mọ̀ jẹ́ wàhùn àpsọ àbí alẹ́dínà yẹn náà ismu iná ni háádú yẹn náà mọ̀ jẹ́ kí o alẹ́dínà háádú ismu fún iná wọ́n ni wà sọ́ọ̀bì òun náà fírkọ̀tù minhum àtàwọn àwọn èèyàn kan nínú wọn àwọn ìjọ kan nínú wọn wọ́n ní wọ́n ní minal yahud wọ́n ní wọ́n ní sọ́ọ̀bì na yẹn náà sọ́ọ̀bì yẹn náà àwọn kan náà àwọn yahudi ni àwọn fíríkọ̀ kan náà àwọn yahudi ò làwọn náà fún àwọn ọba kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan yẹn káwọn ọ̀kan wọ́n ní àfa àtọ́ ṣe àfa òní nihal wa alimilal wa nihal al-ashirastani wọ́n ní anna sa'ibata laysu minal yahudi wọ́n sọ pé wọn kì í sí yahudi wala minan nasara àti pé ọ̀rọ̀ pọ̀ lórí ìpìlẹ̀ wọn nìyẹn wallahu ta'ala jẹun wo hasil níbi. أنا فمن هذا نعلم أن الصبيحة يعبدون الملائكة ولا تقام الصائبة أو من سي ملائكة تماني وأن يقرون النبوة أو بقين كل جانبي أنا كما قال الإمام أبو حنيفة رحمه الله فهم يعظمون النجوم أن الإمام أبو حنيفة سقي أو من بي أو راوغان تماني لأنها مسير مسيرة بقوة ملائكة rọ́gbà pé na màláìka ni wọ́n yẹ káwọn ra ọmọ àlọ́ lójú sọ́mà aláyàbùdù náà kìí sọ́kọ́ máa ń sin ìràwọ̀ ọ̀bìnà àlehi fáhùnlẹ́sù ahlùkìtà tó bá débẹ̀ àlè kàwọn kún wala àwọn ahlùkìtà aláyàjúzù ní káhùn ní sàóhùn so wọn ò sí náà tá a lè fẹ́ obìnrin wọn wàlà àkàlà zàbà ehò àbí tá a lè jẹ́ náà tán bá pa ọlọ́ àlà olùwàlónímọ̀ jùlọ so ọ̀rọ̀ pọ̀ lórí àwọn sọ́ọ́bì hà yẹn wọ́n sọ bó ni wallahu ta'ala a'lam ṣùgbọ́n àfa sọ yìí pé ó ṣe é ṣe kájẹ́ fúri kọ̀ọ̀kan náà àwọn Yahudi àfẹ́ni tafsir Imam Suyuti àlùkájẹ́ fúri kọ̀ọ̀kan náà àwọn Nasara wọ́n ni wọ́n Nasara bẹ́ẹ̀ náà ni àwọn Nasara a ìyẹn jẹ́ bára min al-mubtada wọ́n ni man amana minhum man amana minhum billahi wal yawmil akhir wa amila salihan tó bá gbọ́ lọ́ngbọ́ àtàlùkìyàmọ̀ tó wá ṣiṣẹ́ olóore fala khawfun alayhim kò ní máa sí bẹ̀rù fún wọn wala hum yahzanun wọ́n sì ní máa banújẹ́ fil akhirati òní máa banújẹ́ tó bá dàlù kìyàmà túmọ̀ ẹniyẹn tó wọ́n gbọ́dọ̀ gba islam lànà bí sọ sallallahu alaihi wasallam yehudi àbí nàṣọ́rọ́ tó wá fi lè gba islam láwọ̀ àjùrán ẹ̀sán méjì ni ó gbà ẹ̀sán tó fi ìsá ẹ̀mà ẹ̀ tó jẹ́ kírísítẹ̀ ló yẹ ọ̀rọ̀ kírísítẹ̀ ọ̀rọ̀ yehudi ó fẹ́ẹ̀ ju ọ̀rọ̀ ọ̀sẹ̀ bọ̀ pọ́nbílẹ̀ lọ àwọn yehudi bẹ̀ sí wọn rú ni àwọn kírísítẹ̀ bẹ̀ sára wọn rú ni ṣùgbọ́n ìpìlẹ̀ pé ìpìlẹ̀ pé wọ́n gba òjíṣẹ́ kan gbọ́n bẹ́nu kí wọn wọ́n gbọ́ lọ́ọ̀bà gbọ́n bẹ́nu nínú gbàgbọ́ wọn. ìgbà sábà pé ẹ má jẹ́ kírísítẹ̀ni ó dájú ẹni bá jẹ́ tíìsì láàyè ẹgbẹ́ tíìsì orí ìtẹ́ ti yí ń tiẹ̀ tó tún gbà pé kò sọ́lọ̀ kí wọ́n pè é ẹ̀ wọ́n kàn déédéé bára wọn láyé ní gbìn ó wà lóbi gbogbo sọ́wọ́n tó dáa tó yìí ó dára rẹ̀ náà ni kò sí burúkú ṣùgbọ́n kírísítẹ́nì sì ó gbà pé ìdàsí kírítọ̀ ẹnìkan ló dá gbogbo kínní so gáàpù tó wà láàrin wa àtàwọn ó kéré táwa bá sọ̀rọ̀ táwa bá sọ̀rọ̀ ó súnmọ́ kó jẹ́ ìwà ibi tó ti bí kọ́ńtì níbi ọ̀rọ̀ personal to Jesus Christ wà ń kí ọ̀sẹ̀ ní problem tẹ́ bá ti tẹ́ bá ti bá Christian sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ Jesus Christ ti convince ẹ̀ta àjẹsọ̀ ìlẹ́jọ́ lọ́wọ́ gíríkà gíríkà gíríkà tó ṣe fún àwọn àpèjúwe tó dáa yàgò ìlẹ́jọ́ lọ́wọ́ wo náà wo náà wọ́n fàbí ńgbà kan náà ibi kan ló gbà jáde náà ìgbà kan àdókò ń kúrọ̀ náà ìgbà kan àdókò ń mọ̀mú náà ìgbà kan àdókò yàgbé ara náà ẹ bọ́dà àkàrà ló fa kí sẹ̀kítọ̀ sọ̀rọ̀ ọ̀wọ́n fúláwà kàwé yẹn ah! ọ́fíìsì àwọn jẹ wà ó ní kristian yẹn ó padà gba islam ó ní ṣùgbọ́n yóò tó ń bá sọ yẹn ó ní olóòtú ìgbà tó ń délé ọ̀wọ́n ó wá orí ṣé o tó máa yẹ kí ni ṣé jésù jésù lè jọlọ ọ̀hún lóòótọ́ ṣá wọ́n máa bì ó máa rákòrò gbàgbà lóòótọ́ <laughs> ó máa yàgbé ara gbàgbà lóòótọ́ àbọ̀mọ̀wò lọ́bọ̀ bí láyé dé ní yàgbé ara tó bá jọ bí ìbò tó bá jọ ọmọ Donald Trump yóò yàgbé ara yóò tó ara ah, ó tó ara ló tó ah, ó ní for three weeks òun kọ́kọ́ lọ church wọn náà pé dáhùn yẹn gan ẹ̀mí òun ah irọ́ nǹkan ṣe yóò dá ó padà wá gba Islam so tí wọ́n ó sẹ́pẹ́rẹ́ ṣùgbọ́n tó bá pé kò sọ lọ ah, ẹ̀ kọ̀ọ̀kan confuse ẹ̀ pọ́ lọ́wọ́ bá bẹ̀ẹ́ káwá kọ̀míṣẹ̀ tẹ́pọ́lọ̀ wa bá bẹ tán yóò wá bá wò pé ìwé ní kò wá gbá o nínú christianity ministry àti judaism àti yóò wá wà bọ́ ọ̀ṣẹ̀ problem tẹ̀ nìyẹn then àwọn tó jẹ́ bọ́gì bọ̀pẹ̀ ẹ kọ̀ọ̀kan sọ fún pé igi tó ń bọ yẹn ò lè jọ́ lọ́hùn ọ̀pẹ̀ tó ń bọ yẹn ò lè jọ́ lọ́hùn so ọ̀nà tí wọ́n jì ọ̀nà yẹn jì gan ní kúrò àti respect àwọn christians àwọn yahudi déédéé islam ni. sísáàmù ògbé wọn sí ìgbàlá bókà dé àjẹ́ wípé òun kò fáàrù jẹ̀mí àlè kò fèrè gbogbo wọn pátápátá ṣùgbọ́n kó fún wọn burú jura wọn lọ kó fún burú jura wọn lọ ìyàwó òní jẹ́ nǹkan kan náà fi ha mújọ wọn mẹ́nu náà lọ gbére ni o ṣùgbọ́n ẹlòmíì kọ́ọ̀lì dínà fi ha tie iná tie light fire ni ah, ah, ebo ni na munafiki na fi asfali na wala alabu na la ma wa àwọn tó burú mùnáfíkì tó burú ju mùṣírikù lọ jìbù jìbù náà làwọn máa wà kọ́lá kó ṣàánú wa quran ìwé ńlá ni ìwé quran ọlọ́run musta'an Olúwa tó wá tẹ̀síwájú ó ní làkọ́dẹ akọ́dùnà mi fàákọ̀rọ̀ ní Isra'ila wa arsalna ilayhim rusula. كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون قلوا لقد أخذنا ميثاق بني إسرائيل هذا الإمام أبو جعفر قل لقد أخذنا ميثاق بني إسرائيل وعسى تسجيل لمزة يعني ọ lè káa bilimadi isoro i ọ si lè kabilikọsiri isoro i abuzo eti o fụni eniyo o n'ụwa ofu eniyo o ni waro sani na ile ihimuru sọla abujafans yọ ka pẹlu si latobi mili jamani waro sani na ile ihimuru sọla كلما جاءهم كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم يقع قصر منفصل كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون رأني لقد أخذنا ميثاق بني إسرائيل أني أكبر ẹ̀jẹ́ lọ́wọ́ Bani Israel lọ́wọ́ àwọn ọmọ Israẹla wa arsalna ilayhim rusula a sì rán àwọn oríṣiríṣi òjíṣẹ́ sí wọn Allahu akbar kullama la tawa anfusuhum ọ̀rọ̀ wọn ni pé gbogbo ìgbà tó jíṣẹ́ kábà tó wá bá wọn ní tí ò ṣe déédé ìfẹ́ inú wọn wọn pe òjíṣẹ́ yẹn lónìí ọ́ ó sì ń bẹ́ẹ̀ láwọn òjíṣẹ́ tí wọ́n pa kò sí èméjì pa pé àwọn yẹ̀wúdí pa àwọn òjíṣẹ́ kan wọ́n pa Yahya John the Baptist wọ́n pa Zakaria wọ́n gbìyànjú àti pa ànábì Isa ẹ wà wọn bèrè pé kí ló fi pa wọ́n olùwọ́ asọ́nbí pé kúlà máa já àhún rasulun bima la tahawa anfusuhum gbogbo ìgbà tó jìṣẹ́ kaba ti dé wọ́n ti mú nǹkan kan wá tí ò sí déédéé fẹ́nu wọn hmm? tó bá fi lè wá ní ìtẹ́ sọ fáwọn Yahudi pé ẹ má balẹ̀ jẹ́ ẹ má pa àwọn mùsùlùmí Gaza mọ́ wọn bọ̀ ọjà ẹni tó bá ti ń ṣe tán fẹ́ yẹn òní tiwọn ẹni pé báwọn Yahudi sọ wà lónìí nìyẹn is a with them ten ten ah yes Israel ẹ bá bọ́ǹbù wọn lọ ẹ Israel inú wọn èèyàn wa ara wọn yẹn wọn ti wọn ẹ bá fi lè criticize Israel lórí tí wọn sọ yẹn ẹ ti dáhùn lọ́wọ́ wọn tó bá lágbára àti payín wọn payín nínú àwọn tí wọn mọ yẹn jí pa Ola làwọn Mossad wà Mossad yẹn bí secret eh, agency Israeli government ni wọ́n mọ̀ yẹn jí pa àwọn lọ pa olórí gílóúnjẹ Ismail Aniya ní ní Iran wọ́n sọ pa ni Nasrullah isbu shaitan isbu shaitan isbu lawo Nasrullah wọ́n sọ pa wọ́n sọ rẹ̀ pa wọ́n mọ̀ yẹn sọ pa. àwọn tó pa àwọn ànábì ọlọ́run wa ni wọ́n nípa àwọn tí ànábì wa muhammadu gan lọ́run ló yọ ọ́ pa ànábì gan ní mọ̀dínà ọlọ́run yọ ànábì ni ànábì ti ń gba àforífojì òkè kan tó pé àwọn yòó wọ́n lọ yí òkúta kan látòkè kó rí bá ànábì mọ́lẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n àyè sọ̀ gbàgbẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ pé ti wà pé parí <laughs> tẹ bá gbogbo àwọn ànábì ọlọ́ọ̀bá yẹn muhammadu pa ọlọ́wọ́ yà á sí náà sọ́lọ́ wa sọ. abuni tafsiri ni lakọ́dọ̀ ní israel alal imani billahi wa rusulihi agbẹ̀yẹ̀jẹ́ lọ́dọ̀ àwọn ọmọ gbọ́ ọlọ́run ọba gbọ́ gba àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ wà á ìrìn a sì òjíṣẹ́ tí wọ́n kú làwọn já àwọn minu hụ gbogbo ìgbà tó jìṣẹ́ bá ti wá jáde nínú àwọn yẹ̀hóde bí mara tá àwa àfúnṣe hun pẹ̀lú tí ò tẹ́ wọn lọ́rùn mínẹ̀lẹ̀ hákì nínú òdodo tó jìṣẹ́ yẹn bá sọ fún wọn kàdàbóhù wọn á pèrè lónírọ́ fàrí kan mínú hún kàdàbó ó ń bẹ nínú àwọn òjíṣẹ́ táwọn yẹ̀hóde yẹn pè lónírọ́ wà fàrí kan mínú hún yẹn kọ́ pa kà zakariya bíi zakariya àti Yahya anabi John the Baptist ọ̀pá wọn a sì fẹ́ pa Jésù náà ṣùgbọ́n lọ́wọ́ fún wọn sí ọlọ́run fún wọn sọ fẹ́ pa ayé fún ọmọdé àwọn ọmọ fún wọn tó ní àwọn yẹ̀wù dìgbà káwọn ti pa Jésù bọ́lọ̀ rẹ̀ pa iná máa kọta lóhu àmọ́ sọ̀lá bóhu wà láàkín ṣubì àlàhùn ẹ ti pa gbà náà bí ẹ̀ nípa Isa yìí ẹ̀ nípa Jésù bí ó sáà ní fún yín pa ẹ̀pà John the Baptist ẹ̀pà Zakaria ẹ̀pà Zakaria Zakaraya ìgbélé ẹni lórí ni ẹni rí pa ẹni rí pa o ọlọ́run tẹ̀lé àlọ́ wọ́n ni wọ́n á ti bu alátakùn fìtìnà tó ń fàámù. وصموا ثم تاب الله عليهم ثم أعموا وصموا كثير منهم والله بصير بما يعملون wọ́n wá hasibu aizọ́nù alatakuna fitna àwọn yahudi yẹn wọ́n rò pé kò ní sí fitina a azabu bihim pé kò ní sí àwọn oníjìyà kankan lálùkìyàmà tàbí fún wọn nìyẹn ọmọ ọlọ́run làwọn gbogbo sí táwọn bá yá àwọn ṣe àwọn lè balẹ̀ jẹ́ ìgbèrè ọlọ́run ti sànú àwọn ọmọ ìsírẹ́lì children of God làwọn ọlọ́run ní fi kankan sàwọn àwọn ọba àpá náà lè àwọn ọba àpá òjíṣẹ́ àwọn ọba anybody tó bá àwọn làwọn lè gbà àwọn lè reject. wọ́n ní hákì wọ́n bá fọ́jú níbi wọ̀sánmú anísímá ehe etí wọ́n di kó níbi kan gbódodo fún mọ́ta balọ́ọ̀hù àléhìn lamatábù fún ìgbà táwọn kan túbá nu wọn ọlọ́run bá gba ìtúbà wọn fún máa mú lẹ́yìn ìgbà yẹn ojú wọn tún fọ́ sódodo wọn sọ́ọ̀mù fàníyàn etí wọn tún di sódodo kẹsì romínú etí wọn di ojú wọn fọ́ ojú ọ̀pọ̀lọpọ̀ wọn ó fọ́ sódodo. So Wallahu basirun bima ya olúwa rí gbogbo tí wọ́n ṣe tí wọ́n ń balẹ̀ gbogbo yóò sì wọ́n lẹ́san ó wọ́n lẹ́san. ولقد أمر الذين قالوا إن الله هو المسيح Olúwa ni wọ́n ti di gbogbo ẹni tó bá ní ìgbọ̀n tó wá pé jésù lọ́lọ́run kèfèrí ni wọ́n ẹ̀yìn olúwa wa màtúfà ọ̀nà fọ́rọ́ christians olúwa wa mọ̀ pé àwọn kan bẹ̀rẹ̀ àwọn christians fẹ́ pé wọn ò pé jésù lọ́lọ́run so kò fún ní kò fún ní ìdájọ́ kan náà hmm? ṣe làkọ̀rẹ́ káfàrọ̀ lẹ́yìn náà kọlù iná lọ́gàlì mọ̀ sí ìwúlò mọ̀lẹ́ kò wá sọ yí pé kò sọ yí pé àwọn nàṣọ́rọ̀ àwọn nàṣọ́rọ̀ ni kò generalize wọn tó pé different sects làwọn náà wọ́n bẹ̀rẹ̀ àwọn nàṣọ́rọ̀ tó gbà yìí pé Jésù ìsọ̀lọ́n níwọ̀n ló ní àwọn Jehovah witnesses àbí tí wọ́n ẹnu ọmọ kiri yẹn kò gbà pé Jésù Ọlọ́run kò gbà ó kà gbà pé Messiah ni tí wọ́n ẹnu ọmọ kiri bá ń sọ̀rọ̀ tó bá ń kàn kán gbà yìí bá yẹ̀rọ pé mùsùlùmí ni mo máa ń wọ̀ làwọn èèyàn ẹ ẹ sọ́ra pẹ̀lú ẹ ó mọ̀ nǹkan kan gan yóò kọ́ kọ́ kọ́ ìfá tó ń kọ́ nípa ìfá àwọn ẹ̀wẹ̀ àà gbogbo tawhid gbogbo bíyà gíga ó fẹ́ mọ̀ <laughs> ẹ bẹ̀rù àwọn ah, ti di mùsùlùmí sì di mùsùlùmí ó kàn di fáàtì ni ṣùgbọ́n di fáàtì yẹn àfíìsì láti mọ̀ yí pé Jésù sọlọ́n the partially ó gba ó gba prophetura, àbẹ́bí ó partially partially ẹni pé ó gbà yí pé ó gbà yí pé ẹ eh, Muhammadu sọ yẹn náà Muhammadu àwọn mùsùlùmí yẹn náà is a prophet we cannot say he's a liar òun kàn gbàgbọ́ nítorí ṣùgbọ́n òun gbà pé eh, eh, he is a true prophet to the muslim ẹ̀dọ́dún gbàgbọ́ yẹn <laughs> ṣùgbọ́n bàbá yẹn ò lè help ẹ̀ agalaje kì í kírun gbà rẹ̀ nítorí sùfà ni pé Sókótó ló gbé dàgbà Sókótó ló gbé dàgbà tó ti rí sèse mùsùlùmí ó yí sọ àwọn mùsùlùmí yásùkù tó lọ ó bí sùkúlù àwọn mùsùlùmí yẹ kó rí àwọn kọ́tọ̀ yẹn ó mọ kọ́tọ̀ wọn haúsá dáadáa ó dẹ̀ wọ haúsá ṣùgbọ́n àwọn tó bá sọ pé jésù ọlọ́run ọba ni olúwa wa sọ pé wọ́n ti di kèfèrí o ẹni tí ò pé lọ́lọ́run ọba náà kèfèrí lòun náà ìdí ni pé ẹni tí ò pé jésù lọ́lọ́run ni ìdí ni pé gbogbo muhammadu gbọ́ sódìyẹ kò kí n kú gbà wẹ̀. ọ̀nà kan lálẹ́mọ̀síhù bá ní isra'ila abudu allaha rabbi wa màsíhù sọ fáwọn ọmọ israẹlà pé yábà ní isra'ila ọmọ israẹlà

ẹnikẹ́ni tó bá ti ṣẹbọ mọ́lọ́run ọba yóò wọná kò lẹ́yìn ìgbà tó sọ wípé ẹ̀ ń ti pe jésù láyà jẹ́ ká mọ̀ pé ìpè jésù lọ́lọ́run ẹbọ ni. ó ní náà wọ́n yín ṣègbè janna ibùdó sí rẹ̀ inú náà ni ọmọ nìrọ́nìmínà mi ansar nínú nọ́ọ̀sì lélẹ̀ àwọn alábòsí àwọn kẹfìrí tábà wọná òun ní rí alárànṣe kankan abẹ́lẹ́ ọba kọ́mọ́jà wọná. ẹni àwọn onítẹ̀fẹ́ wọ́n fún mọ̀ṣára àti ìbáyáni kọba ìhì nasara lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa àwọn aburú tó ń bẹ lọ́dọ̀ àwọn nasara bada dhikri qabahi yahud lẹ́yìn wà tó sàbúrò àwọn yahudi tán faqala ta'ala olùwàwá ní laqad kafara alladhina qalu inna allaha al-masihu bin maryam lẹ́yìn lọ́jọ́ ti ṣe kẹfẹ́rẹ́ o àwọn tó wá pé allahu ní sọ maryam wọn ni sábà kọ́bí sọ fi surati nisa irú ẹ̀ náà ti lọ ní surati nisa fi qawlihi ta'ala màtọ́lọ́ wọn ni wala taqulu thalatha ẹ má sọ mẹ́ta lọ́kàn intahu khayran lakum ẹ jáwọ́ ń kẹ́ jáwọ́ yẹn ló dáa wọ kẹ́ jáwọ́ kó mẹ́ ló dáa jù fún yín fàkọ́ọ́lá láhùn àlùmọ̀sí olùwádìí mọ̀sí wa sọ fáwọn bàdí ìsọ̀rọ̀ pé yáàbá ní israel ẹ̀yọ́mọ israẹlà òbúdó lọ́ha aláàbíkẹ́ mọ́ joseph rọ́bì onírọ́bù ní ọ̀rọ̀ bákun náà sí rọ́bù tìyín náà fa inni abudun ẹ̀rù ni mí wà lásìtù bí ìlà mi sọ lọ́n fàkọ́ọ́lá láhùn àìdàn wọ́n tún sọ fún wọn pé innahum yushrik billah sọ̀rọ̀ yẹn ìkáyàtún àní ẹ̀sán pé ẹnikẹ́ni tó bá lọ sẹ́wọ́ mọ́ allah fil ibadati ghayrihi níbi ìmọ̀ fìlẹ̀ ìbáàdà ti ràn ìrọ̀rù níbi ìjọsìn tó wá mélòó míì lẹ́bẹ̀ mọ́ Allah faqad harama Allahu alayhi al-janna olúwa ti ṣe àlìjánná léèwọ̀ fún mọ̀nà ahu ayadkhulaha kò ní yóò wọbẹ̀ wàmọ̀wáhù náà ibùdó sí rẹ̀ iná ni wàmọ̀lẹ̀ zọ́ọ̀lì ní nàmì àṣọ ayé yàmùnà òun náà hùn mìíràn àzábìlà kò ní sáwọn alárànṣe kankan tí yóò lè kọ̀ fáwọn ọmọ náà kọ́mọ́jìyà náà yẹn kò bá lówó láyé kó ní dòǹgárì kó ní àwọn báńsà tó máa ń sọ káàkiri pé kí àwọn bá jẹ́ àwọn olówó kan mẹ́ta pé kò sáàkó tó wọlé rìn àwọn private security wa ìbọn burúkú ló mẹ́lọ́wọ́ wọn àwọn ọmọ ọba tó bá túbẹ̀ kan dúró dè wọ́n ń fọ́ ọmọ parí láyé nìyẹn lálùkìyàmọ̀ tó bá lówó lọ́wọ́ láyé owó yóò ní wúlò fún lálùkìyàmọ̀ tó bá ti sọ̀rọ̀ tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ò ní láǹfààní kankan ò ní láwọn aláǹṣe kankan tó lè dé tó lọ sọ́lẹ̀ àwọn Ìgbò ìyá. mo ní aláǹgbẹ̀ kankan tí ó láwọn kò bí náà kọlọ́mọjà àwọn náà. ó tún ní لقد كفر الذين قالوا إن الله فارق صلاة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم olùwàlúwà ti di kèfèrí o àwọn tó sọ pé mẹ́ta lọ́kan lọ́lọ́run ọba ọmọ mi ní ìlàhìn ńlá ìlàhìn wá hìdẹ kò sì sọ́lọ́run kankan tíjọsìn tọ́ sí lódodo àfọlọ́run ọ̀kan ṣoṣo ó ní wàá yín yáǹtà òhù àmàyàkùlù táwọn christians yẹn tí wọn ò bá jáwọ́ níbi tá ń sọ yẹn níbi máa pe ọlọ́run ọba ní mẹ́ta lọ́kan láyàmá sáánà lẹ́dínà káfárú mínúhùn àwọn tó bá ṣe kẹfìrí nínú wọn tí wọn ò jáwọ́ ń bẹ̀ yóò ọwọ́ ìyá máa tẹ̀ wọ́n wọ́n ní láyàmá sáánà lẹ́dínà káfárú mínúhùn àzàbùn àní ìyẹlẹ́ta eléro yóò bá àwọn tó bá ṣe kẹfìrí nínú wọn àfonítẹ̀sẹ̀ wọ́n ní àpẹẹrẹ káfárú lẹ́dínà kọ́ọ́lù ìnàlọ́ sàlásà pé mẹ́ta lọ́kan ni àwọn ọlọ́run ahaduhuma wal akharun isa wa umuhu wa hum firqatu minan nasara pé Allah jẹ́ kan méjì tó kù jẹ́ isa àti àti Maryam àwọn fíríkọ̀ kan bẹ nínú àwọn Christians àwọn mẹ̀ríyàmá mẹ̀ríyàmọ́nà tàbí nǹkan àwọn ọmọ tó ń sìn ya Jésù mọ́ Jésù mọ́ Allah lọ́dọ̀ àwọn catholics wọ́n máa pe Jésù ni mother of God subhanallah wallahi àwọn catholics wọ́n ní pé Holy Mary mother of God iná lílá ọ̀rọ̀ jù ah tí o bá ti ní Islam orí orí ò lè pe láíláí pé Holy Mary mother of God pé àwọn pé Holy Mary tó jẹ́ ìyá Ọlọ́run ìyá Ọlọ́run ìwọ́n náà gbé sáwádà o àwọn catholic dò ní kò sí catholic church ọ̀nà òdìkí ṣe mass yẹn either ní morning mass àbí evening mass wọ́n ní kíríkà sábà ń kà bí rosary báyìí ni holy mary mother of god holy mary mother of god ó sì mọ̀ kàbí bá a sọ́nà sùwọ́n náà sùwọ́n náà sùwọ́n náà wàlá holy mary mother of god holy mary honor of god holy mary honor of god àwọn máa sọ subhanallah. so àwọn sẹ́ẹ̀tì kan wà nínú àwọn christian sọ pé mẹ́ta lọ́kan tí wọ́n god the father god the son god the mother ni. sáwọn sọ yìí pé tọ́fìlẹ̀ mú god lọ́dọ̀ tí wọ́n ní o tọ́fìlẹ̀ mú god sọ̀kalẹ̀ sínú obìnrin kan obìnrin náà ti di god. <laughs> tọ́bìlẹ̀ mú god god ó kò ní sọ́mọ̀ lọ́wọ́ ó wá sọ̀kalẹ̀ sínú obìnrin wá di ọmọ sínú obìnrin kan obìnrin kan obìnrin yẹn wá rù káàkiri rù káàkiri tó bá yẹ pé flesh of god ó ti mix from flesh of human ó ti di god náà nìyẹn. a ọlọ́run mọ̀ sí ewu alihamudulilayi o táwọn náà mọ bá wọn ru ìgbàgbọ́ kí ìgbàgbọ́ káàkiri ó ti di god nìyẹn fíríkọ̀ nìkan nìyẹn àwọn kan gbà yìí pé ìkẹta yẹn holy spirit ni pé God the Father God the God the Son God the Holy Spirit Holy Spirit yẹn wọ́n sọ yẹn Holy Spirit yẹn wà lélẹ̀ yìí wọ́n kà fún Holy Spirit yẹn sí ni o Jésù gẹ́gẹ́gẹ́gẹ́ ló wù wá sìn ló jẹ́ pé láíláíláílẹ́ ẹ̀ lé wọn gbọ́gbọ́ wọn sọ pé pé I want to pray to Holy Spirit ẹ̀ wù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù gbogbo ibi tó bá tu sí olúwa wá sọ pé wọ́n ti di kèfèrí làpàdé káfàrọ̀ lẹ́dínà kọlu iná lọ́hà sáré fàlàsà olúwa máa mí ní ìlàhìn illa ìlàhùn wáhìdì kò sẹ́ni gàgà bí ìjọsìn tọ́ sí lódodo àyàfi ọlọ́ọ̀bọ ọ̀kan ṣoṣo ó ní wà ńlá ń yàtọ̀ wọn máa yá kóòlù àní tẹ̀sílẹ̀sì wọ́n wá ìdó tó o bá jáwọ́ níbi kọ́mọpọ̀ ọlọ́ọ̀bá ní mẹ́ta lọ́kùnrin kan sì sọ ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo layamassanna alladhina kafaru minhum ay layamassanna alladhina kafaru ay sábàtù alal kufri àwọn tó yáàdí tó kọ̀ jálẹ̀ lórí kúfùrù yẹn yóò yóò ọwọ́ ìyà máa kàn wọ́n layamassanna alladhina kafaru minhum azabun alim azabun alimu mu'allimu wa huwa an-nar ìyà tó máa ń fi yà jẹ́ wá ona fala yatubuna ila Allahi wa yastaghfiruna kí ló dé tí wọn fi túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba kọsíwá foríjì rẹ̀ kó ló dé táwọn Yahudi eh, sọrí táwọn Nasara tí wọn fi túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba kan fi mẹ́ta lọ́kan yẹn lẹ̀ kámọ sí Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí wọn bá kàn tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tí wọn bá rí èèyàn sọ fún wọn Islam ti dé anabiwa Muhammad sallallahu alaihi wasallam ó ti mú Kúránì wá ó ti já mọ̀ yí pé ìgbàgbọ́ yẹn ò wọlé afala yatubuna ila Allahi wa yastaghfiruna Allahu ghafurur rahim tọ́ba lọ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ni tọ́ba foríjì ọlọ́run ọba ni ọlọ́run ọba wa ghafurun ọba tó pọ̀ lálàforíjì ni rahimun ọba tó pọ̀ fúkẹ́ni. أول ما المسيح ابن ó ní alimọ̀síhù yẹn ẹ̀rí nǹkan bẹ̀ yẹn olúwa wá pé ẹ̀yẹ́sá ní alimọ̀síhù torí kò ní ṣíríkù nínú jésù ní mọ̀síhù ní kò ní ṣíríkù kò nínú alimọ̀síhù mẹ́rin bíi pé yẹn ní wàlíyù sódì pé yẹn ní wàlíyù mẹ̀sáyà kéèyàn nínú èdè lábáwá sọ̀rọ̀ bá èdè méjì náà fún un. masaha wọ́n ní wọ́n pè mọ̀síhù ní mọ̀síhù torí pé olúwa ẹ̀dẹ́dà ó fún ní yọ̀ǹda pé tí ara èèyàn ò bá yá tí alábì ìsá bá fọwọ́ kan yàn bá fọwọ́ dá yàn lára báyìí ìzàmọ̀sáhà ìzàmọ̀sáhà ló máa rí ìbàrì à tó wá fọwọ́ ra aláìsàn lára yóò sì fi ní ara yóò sì yá ara àdìsá fi ń pè ní màsí ni ìdí kejì ni pé nítumà ẹnì ń pè ní màsí yánnáwó kẹsìrìmọ̀ yánsáhù aláwáyé rárẹ̀ ó pọ̀ lẹ́ni tó máa ń fẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjì rìn káàkiri orílẹ̀ àbẹ́bí sá máa ń rìn káàkiri lẹ́ni tó ń ṣe wá sí àwọn èèyàn ọlọ́run nìkan ni ẹ máa jọ́sìn fún ẹgbọ́ ọmọ ìsírẹ́lì ọlọ́run nìkan ni ẹ máa jọ́sìn fún ọlọ́run nìkan ni ẹsẹ̀ méjèèjì náà fi rìn káàkiri èmi kò wọ bàtà wọ bàtà ọ̀bọ̀ tó ẹgbẹ́ kò kí gun kan tó tún fẹsẹ̀ rìn káàkiri so ara tuma méjì tó lè fún alimasi alimasi tó fi alimasi ni kò túmọ̀ pé màsí yẹn o ní olólùgbàlà wọ́n ò so tapolítẹ́ mìíràn ní tẹ́ fún yẹn kò sínú absolu torí pé alimasahu alimasahu nínú èdè lárúbáwá àti nínú èdè hebrew the same origin èdè lárúbáwá àti èdè hebrew wọ́n ara wọn yẹn ibraniya táwọn yahudi máa ń sọ yẹn àti èdè arabiya ó wọ́n ara wọn eh, semite language ni semite language ni so almost the same source làwọn kìíní yẹn wallahu musta'an ó ní mọ̀lẹ́mọ̀síhù ibn Maryam ila rasulun qad khalat min qablihi rusul ó ní ànábì Ìsá yẹn kò jẹ́ nǹkan kan illa rasulun òjíṣẹ́ ni qad khalat min qablihi rusul àìmọye òjíṣẹ́ ló ti lọ ṣáájú ẹ̀ wa ummuhu siddiqa wa ummuhu siddiqa ìyá rẹ̀ sí leléyìí olódodo obìnrin ni alimamu Qurtubi nínú tíra wọn tá n kala ṣe wọ́n gbọ́ kí ẹ láàrọ̀ alimami Qurtubi nínú tíra wọn àtẹ̀zùkírọ̀tù fi àwáàlì lèmọ́ta wọ́n ní àwọn àfáà sí ya pẹ̀lú lórí ìyá Ìsá ṣé ànábì lóbìnrin ni àbí sìdíkọ̀ ni ọlọ́run yìí rẹ̀ pé sìdíkọ̀ olódodo lóbìnrin bí ìyàwó Aisha radiyallahu anha báwa náà sì mọ̀ sí Siddiqa wọ́n ní Siddiqa tó bintu Siddiq pé Aisha Siddiqa ni olódodo lóbìn fún àwọn ojú wa ara tó sọ yẹn lé gbéragbélé ló wà lé ó ti wà ní gbogbo bọ́lá ń sè ká gúrúgúrú ẹ bá wọ́n ní kílọ̀ yorùbá wá pè lọ wọ́n ní ìrètí ẹni kì í bébí pàdé wọ́n á ti sá ọ̀ndínlẹ́sẹ̀ lọ́bí èmi àti láti wá sí láti àárọ̀ ààrí ìwúgbìngàn ààrí ẹwàjá máa lọ lé o kí ń sọ̀rọ̀ mi lò kí ni ń bọ̀ gbogbo oúnjẹ ọlọ́run sáà. àwọn ọmọ ayà kan wá nínú suratu Maryam pé wọ́n ti fa arsalna ilayha ruhana pé aran aran aran ẹ̀mí mímọ́ wá sí ní Jibril ẹtọ́lọ́ bá sì fi rán ìsì ó ti dàná bì nìyẹn pé àwọn apá kan náà fa dìbẹ̀rẹ̀ náà mú tàfi pé Mariam ní anábìbìrin ṣùgbọ́n olúwa wa sọ ní sọ́ọ̀tù Yusuf pé ààrẹ nìkan kan ní òjíṣẹ́ ìlà ìjàlá ìlà ìjàlá àwọn ọkùnrin rán kódà kò rán àwọn wọn ò yẹjú ọ̀rọ̀ yẹn ẹgbẹ́ wọn wọn ìbùnú kọ́ yìí mùnà wọn ò yẹjú ẹ̀ka tó lọ kòtò wá ṣèṣe onínú tẹ̀síìrì kóòtù bí wọn. inṣàlá wọ́n ti ká parí táwọn ti parí tẹ̀síìrì ilé kóòtù tó fẹ́ ká mú inṣàlá táwọn ti parí ilé kọ́lọ́n kó jẹ́ ká parí ẹ̀ láyọ̀ tó kóòtù bí làwọn mú kóòtù bí kún fáwọn àwọn àkàm tó hmm? ṣeéṣe kó jẹ́ pé wọ́n yanjú rẹ̀ nínú kóòtù bí ṣẹ́nu tẹ̀síìrì àkàmì kùránì wọn wọ́n lọ́ọ́ tẹ̀lé ara ṣùgbọ́n nínú tíra but alimaalumu ni pé olúwa wa jalla subhanahu wa ta'ala kò rẹ́ni kankan kò róbìnrin kankan ní sẹ́nìkì ni o alábi ọlọ́ba ṣùgbọ́n obìnrin dáadáa ni Maryam. sọ́dí ya ọ ní ìkọ́lá ti bàlá ìkàtí ya Maryam inna Allaha astafaki wàtọ̀hárọ́kí wàtọ̀fákí alàmìsáyìl alàmì ọlọ́n sàálẹ́sà wọ́n tún fún yẹn náà wà ah, kí á ọlọ́n sọ tọ́lọ́ wà fi lè sa ẹnìkan lẹ́sà á ah! àdọ́bì ni jẹ rárá laisat nabiyatan kì í ṣe nàbí radiyallahu ta'ala alayhi salam ó wa ummuhu siddiqa obìnrin olódodo nìyẹn ó ní kàánà yákùlá ní tọ́án olúwa ní sẹ́ẹ̀rí ní ah ẹ̀wọ̀ Qur'an ó ní kàánà yákùlá ní tọ́án àti ìyá àtọmọ tápákanú ẹ̀yin Christian tẹ sọ pé ọlọ́run ni wọ́n kánà ya kùlà ní tọ́ àwọn méjèèjì ń jẹun kò sí tí ó sọ pé jésù kì í jẹun láyé jésù ń jẹun akálàṣe wọ́n gbé wa ní the lord last supper àbí last supper last supper tí wọ́n ti ń jẹ ó ti ń jẹ supper supper supper last supper ní àrí oúnjẹ oúnjẹ alẹ́ oúnjẹ alẹ́ àjẹgbẹ̀yìn àwọn tó ti ń jẹ àwọn oúnjẹ kan ṣáájú ìjọ last supper náà sì ó sì jẹun àwọn mọ̀lẹ́kà sílẹ̀ àwọn yẹn jẹun àwọn mọ̀lẹ́kà kì í jẹun gbogbo àwọn mọ̀lẹ́kà tó ń yọ sálọ bí Ibrahim àlọ́ Ibrahim gbóúnjẹ sọ wájú àwọn àwọn ò jẹun àti ẹ̀rọ àbàkú tí lóṣèlú jẹ ààyà ò kì í jẹun mọ̀lẹ́kà ni wa tó tó fi ànábì Ìsá jẹun kì í ṣe mọ̀lẹ́kà àbílẹ̀ níta sí kójọ́ kí o kójọ́ lọ́hùn simple oníkàánà yakula ní tọ́ám onzoro kẹ́hìnfánú báyìí nù láhùnmùlẹ̀ ní ẹ̀rí ní bá ṣe ṣàlàyé fún mọ́ńzò àná ìrùfàkún ẹ̀tún wà wò wọ́n sì gbà tàn jẹ́ ẹ̀wù wọ́n sì gba irọ́ tẹ́ gba irọ́ kan à ah, àwọn yẹn kan sì pa irọ́ fún àwọn yẹ̀wù fáwọn nàṣọ́rọ́ wọ́n sì ń gbé irọ́ wọ́n sì ń gbé irọ́ yẹn wọ́n ń gbé lárugẹ. wọ́n ń gbé lárugẹ. ọkùnrin bẹ ní ní social media pastor ó popular báyìí pastor damela fi nǹkan lọ́wọ́ ń pè ìjọba gbé wá sí podcast kan tàbí ó ń bìlẹ̀ You said Jesus is God. And yes, Jesus is God, God. And he said, Jesus, is also man. And yes, he is God. But why is man God? Ó dàrú ó dàrú wọn lójú. Má sọ èrò rí kòrónà yẹn sọ. Ó dàrú wọn lójú. Dàbí yẹn ó pò lọ́fun. Sísẹ̀ ló náà ó pò lọ́fun gbà ah, bóòlù ló ṣe jẹ́ God sọ mi. Àwọn onítẹ̀fsìn inshallah àti fẹ́ parí. wọ́n ní malimasihu bin mariam ila rasulun kọ́dí kọ́lá àìkọ́dí mọ́dọ̀t bí mo sì ìfà wọn ní àmọ̀ òjìṣẹ́ nǹkan kan ju òjíṣẹ́ ọlọ́run lọ àmọ́ yóò òjíṣẹ́ ló ti lọ ṣáájú ẹ̀ fàhùwà ìyẹ́mú bí mìsùláhù ó náà lọ bí báwọn náà ṣe lọ wọlé ìsàbí ìlà kìí ṣe ìlà kìí ṣe ọlọ́run kàmọ̀ záàmù kí báwọn èèyàn kan ṣe rù wọ́n rí làlá màmọ́ ni kò yẹ kó lọ ni kò yẹ kó lọ gbé sókè kò lọ ká máa wà rí Jésù mọ́ ó yẹ ká máa rí kó máa ọlọ́run ti dé o Jésù ọlọ́run ti dé o yẹ ká máa rí kò yẹ kó lọ kò yẹ kó kò yẹ kí ọlọ́run gbé sókè kò yẹ kó sì mubalagatu fi sidik ìyá rẹ̀ olódodo obìnrin dáadáa ni káàna ya kula ni tọ́à àwọn méjì àwọn jẹun kàgọ́ èrè yìí máa mìíràn àyàwó náà dáwọn èèyàn tó kù àtàwọn ẹranko tó kù sí máa ń jẹun àmọ́ àwọn náà máa ń jẹun ó jẹun dáadáa ó jẹun ó lọ tọ́ilẹ̀tì Jésù jẹun yóò lọ tọ́ilẹ̀tì ó yàgbẹ́ aleyhi salatu wa salam. ẹbí tó alábì wa mọ́wádìí kílẹ̀ sọ di ò sọ alábì wa dọ́lọ́ láíláí alábì ah, di ti gbọ́dọ̀ pé má sáyìn o sọ́ra rẹ o. àwọn tó sọ́ra alábì sẹ́yìn dìda ibùdó sẹ́yìn dìda ẹ̀wà ń bí. láti torí ní kàmá tọrọ tó iná sọ́ra Isa abẹ́nà mọ́lẹ̀ fàáyín ní ní Isa àwọn bá sọ pé onye ìròyìn alábìrì ní ká sọ pé wúwà ábùdù lọ́ọ̀hì wà rọ̀ṣúlù wọ́n ní kò dáa tó wà rọ̀ṣúlù lọ́ọ̀hì wà ábùdù ábùdù sáájú rọ̀ṣúlù wa Muhammad sallallahu alaihi wasallam ànàbí àmà jẹ ànàbí lọ toilet sallallahu alaihi wasallam ànàbí àmà sick sallallahu alaihi ó wasallam. so ọlọ́run ti la ànábì wa Muhammad ó là kú omi ká sọ di ẹbọ lẹ́yìn ọlọ́run torí pọ́lọ́run sì gbáwọn yẹn dáadáa ti ni àwọn yẹn dáadáa náà làwọn àǹsọ àwọn àwárí yín nu yẹn dáadáa ni wọn ò torí nínú gbàgbọ́ tàwa àwọn ògbà pé Judas Iscariot kankan mi àwọn ògbà ògò sínú gbàgbọ́ tàwa mùsùlùmí ẹni hàn ṣùgbọ́n omi wọn pọ̀ ju kí ni o ó pọ̀ ju ọkà lọ ni omi wọn pọ̀ ju ọkà lọ ni ọlọ́tẹ̀lá àlà. ya gula ni tọ́ám àwọn méjèèjì á máa jẹun ó ní ó ń zòrò kẹ́ẹ́fánú bá yìí ní láhùnmùlá ya ewu ba a ṣeun ṣàlàyé àwọn àmì fún wa. sọmọ ń zòrò aná fọkún ẹsìn ìwọ mọ́ sí gbàtọ́jẹ láàrin ara wọn burhan. ẹ̀wọ̀n wọn ṣe ródòdó tán sí ìyẹ́yìn kó fún lọ́dọ̀dọ̀ sì kìí sí. olùkùlù àtàbùdù náà nínú nílá ìwà ara yàwùn lẹ́kọ̀ọ́ làkún dọ́rọ̀ wọn aláàfà Allahu as-sami'un alim Allahu as-sami'un alim ó ní àtàbùdù náà nínú oníṣẹ́ máa jọ́sìn fẹ́lòmíì lẹ́yìn ọlọ́run ọba ni máa láyá múníkú lákùn dọ́rọ́ èyí tí ò lágbára àti fi ìnira kankan kàn yín wàhálà náfà tí ò sì lágbára àti ṣeyí láǹfààní kankan ọlọ́hu àsẹ̀mí onáni ìtumọ̀ nígbì gbogbo táwọn èèyàn máa ń jọ́sìn fẹ́lẹ́yìn Allah kò sí kankan nínú wọn tó lè ṣàǹfààní kan àti tó lè fi ìnira kankan àwọn èèyàn tó ń jọ́sìn fún ọ̀njọ́sìn fún jésù jésù olóore kankan tó lè sọ ẹnìbọ̀dì ọ̀njọ́sìn fún igi kankan ò ní nǹkan tó lè sọ ẹnìbọ̀dì kọ́ni tó wá ń pè ànáwó muhammad lọ́lọ́ lẹ́yìn allah kò sí tó fún. ìdí ni àfọlá tọrọ kò lọ́lá lóòótọ́ bẹ́ọ̀lọ́n bẹ́ọ̀lọ́n direct náà ti bẹ́ọ̀lọ́n lọ́dọ̀ ọlọ́run ah, ọlọ́run láìkẹ́ e. ọlá ànábì tó ń gbé fẹ́ sọ ànábì yẹn náà fẹ́ gbé fún ní fún ní rúbù bí yàtọ̀ pé ọlọ́run náà máa ń wà ànábì àfẹ́fẹ́ àbí bá sọ ànábì pé àbò wà ànábì mọ́ yín lára ni ìrọ̀ lọ́tàlá àlà wọ́n ní kó àtàbùdó náà mi dúró lè láàyè ẹ mọ̀ ẹjọ́ sì fẹ́lẹ̀ mìíràn Allah máa la yẹ́mu ní kó lákùn dọ̀rọ̀ ní tí ò lágbára ìnira kankan fún yín wàlá náfà àbí àǹfààní kankan wallahu was-sami'u li aqwalikum Allahu lẹni tó ń gbọ́ gbogbo ọ̀rọ̀ yín al-alim bi ahwalikum Allahu lẹni tí ó mọ gbogbo tó ń ṣẹlẹ̀ sí yín hmm? gbogbo tẹ́yìn sí gbogbo tẹ́yìn sí pápátá ìpátápátá lọ́wọ́ máa ń rí abúlé wa kí ẹjẹ́ ká gbàgbọ́ yé rìn ju àti sàlàyé ẹ̀ lọ sallallahu ala nabiyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in السلام عليكم ورحمة الله وبركاته